بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا مفهم سليمان فهمنا ويا معلم آدم علمنا يا علم يا خبير náà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a wà nínú ẹ̀ ti pẹ́ kọ́ síwájú wípé àwọn àkókò ìrun mọ̀wàbí tó sọ́ra a tún ti kẹ́kọ̀ọ́ nípa pé bí a ṣe fẹ́ kẹ́tẹ̀tẹ̀ mọ́ kí ìrun gbọ́ tí wẹ́dà ò bá gbóná ṣùgbọ́n tí wẹ́dà bá gbóná kí a máa dìbò rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tàbí ni pé wọ́n fẹ́ kí ó jẹ́ sí pé ká tètè máa kírun ni pé ẹ̀ṣẹ̀ tí ń bẹ fún ẹnikẹ́ni tó bá fi irun àṣírí sílẹ̀ kò sì tóbi tó bákan náà wọ́n fẹ́ ká tètè máa kírun sọ̀láàtù ní mọ́bìrì kọ́ síwájú náà ni kí ni wọ́n ń pè ní sọ̀láàtù lówó stọ̀ọ̀ sọ̀látú àlèwòsàn àtàlàyé yẹn náà fún wa bákan náà wọ́n fẹ́ ká máa dìlé ìṣá tí kò bá ní gbà wá láàmú ká máa dìlé sọ̀látú àìṣá títí di ìdajì o ní aago mọ́kànlá tí kò bá ní yọ wá lẹ́nu tí ó bá yọ lẹ́nu wọn fẹ́ bẹ́ẹ̀ ní Australia bákan náà nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ síwájú náà ni pé kò dá ká máa sọ láàrin mágúrídì àti àìṣá bákan náà kò tún dára ká máa ṣe àròyé tàbí ká máa ṣe ètò lẹ́yìn bàtà bá kí ìṣá ìtàn nígbà tá ìṣá ká lọ máa sùn tàbá lọ́kì mọ́ gírígì tán ká rí pé à ń ṣe ìjọsìn fún náà ọba níta bá ń ṣiṣẹ́ kan ẹ̀kọ́ tó ní òun náà ni tó jẹ mọ́ sọ̀rọ̀ àtòlùfẹ́jì òun náà ni tó jẹ mọ́ sọ̀rọ̀ àtòlùfẹ́jì ìṣèṣùbá àbí tẹ̀bùkì ìṣubú wọ́n ní ó dára púpọ̀ ní òfin ìsìláàmù wípé káwọn tètè kí irun àsùnbà àkókò méjì ní bẹ́ẹ̀ fún ṣọláṣọ ìfàjì wọ́n pè kan ní àlè ìfà wọ́n ti pè kan ní àtẹ̀gbẹ̀rẹ̀ àwọn mí àwọn pè ní galas àlọ́galas àti àlè ìfà àkókò méjì ti bẹ́ẹ̀ fún ṣọláṣọ àlùfàjì ìnáyìn àkókò méjèèjì yìí máa ń fà wáyé lọ́dọ̀ àwọn onímọ̀ ibi ìwúlò dára jù a ó rí pé tá a bá padà sí gbogbo ohun kọ̀ọ̀kan ni a rí pé ìpìlẹ̀ òun náà ni pé àkọ́kọ́ àkókò ohun kọ̀ọ̀kan òun náà lọ dára jù bàbá lọ sọ̀rọ̀ àdúgbò àkọ́kọ́ àkókò rẹ̀ òun náà lọ dára jù bẹ́ẹ̀ náà ni ánsà bẹ́ẹ̀ náà ni mọ́gùrì tó bẹ́ẹ̀ náà ni ìṣá ìní bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ìwọ̀n kan lè láàrin mẹ́rẹ̀ẹ́mí tá a rí nǹkan tó bọ́ sí fájẹ́ a ó rí pé ẹ̀sẹ̀ sì wà fún especially ẹ̀rọ ló sọ̀rọ̀ àtúgbò àfẹ́kárí kò kí ní àkọ́kọ́ àkókò rẹ̀ ṣùgbọ́n kọ̀ǹdíṣàn ká lè fẹlẹ̀ ṣíṣẹ́ sí pé ká dìlé rẹ̀ ó náà ló ní ọlá jù nígbà wo ìgbà tí wọ́n dàbá hot tó gbóná bẹ́ẹ̀ náà ni ta bá padà sí sọ̀láṣọ̀ àìṣá àìṣá ìpìlẹ̀ ní pé ká lè tèkì ṣùgbọ́n ìgbà náà máa wà tí ká dìlé rẹ̀ ó ní ládẹ́ tó ká lè tèkì lọ nígbà wo nígbà tá a bá rí wípé kò sí ìnira fáwọn ẹ̀jẹ̀ ọwà lórí ìrìn àjò òun nìkan lọ fẹ́ dànù rẹ̀ kí kó ìdílé rẹ̀ di aago mọ́kànlá aago mẹ́wàá nǹkan rẹ̀ ọlọ́lá fún ọdún ọwà kìíní àkókò àkókò rẹ̀ lórí ọlọ́run ìlú ẹ̀ náà lẹ́ńtà wà ń mẹ́rin sọ̀dáàdùn fàjì sọ̀dáàdùn fàjì àkókò méjì ní lẹ́fù wọ́n pè kan ní al wọ́n sì pè kan ní al-ghalas ghalas ní àkọ́kọ́ àkókò rẹ̀ israr náà ní kọjá sí pé ilẹ̀ ti mọ́ ṣùgbọ́n òun ti yàn nígbìlẹ̀ ìsìnwá bí six thirty six six thirty six thirty five káwọn ìtẹ̀wé òsì wà mọ́tálásí láti aago márùn ó wá di six thirty kẹ́mọ́ ti ti kọ́ ọmọ ẹ̀sẹ̀ ṣe ẹsẹ̀ bídẹ́ àti ẹsẹ̀ bídẹ́ ọ̀ a ní permission náà ṣẹ̀rí àfààní sílẹ̀ ṣùgbọ́n bí bá a wà nítorí pé ìwò lọ́dà àjò ìwò ọlọ́dà torí pé a lè wà lórí ìrìn àjò ká kó gbogbo wa ń lọ ìrìn àjò nísìnyí ẹ̀wọ̀n bí Nàìjíríà ò tí dáa tó bẹ́ẹ̀ ọlọ́run lọ́wọ́ àtúnṣe àwọn ààyè káwà tó jẹ́ pé òru làwọn ẹ̀mọ́ rìnrìn àjò òru ní wọ́n tọ́ káwà bá wà lórí ìrìn àjò àwọn fẹ́ kí ìwọ̀n ẹ̀sùn àwa Ìbàdàn láti fẹ́ kí àwọn adóṣogbo ní nǹkan bíi one five thirty àsìkò láàrin Ìbàdàn àti Òṣogbo wákàtí kan ti tó wa ok six thirty láti òde Ìbàdàn ẹjẹ́ àwọn ọ̀rọ̀ ìyàwó adébàdàn àmọ̀ pé wọ́n sá láti kí wọn ní Ìbàdàn yẹn ó fi wá lọ́kàn balẹ̀ tí wọ́n sáńsárì ní Òṣogbo lọ láti júwe ni ní ọ̀sán tó gbèsè rí nìyí. àlejòlé rẹ̀ títí di six thirty bàbá dé six thirty bàbá dọ̀nù tá a bá ṣe kọ́ ọmọ tá a sì pé ń tá a ṣe wọn ń tá a ṣe wọn àtàkùn sẹ̀ríà tó lẹ́tọ̀ fún wa láti jẹun kódà ká jẹ́ ilé tí mọ́ àti ara mi àkókò yẹn náà àkókò yẹn ní ìfà ìfà onáà wọ́n ní èrò lọ dára sí tí kò bá sí kọ̀ǹdíṣàn pé ní èrò lọ dára sí aláwọ̀ náà dára sí wa gbogbo àti wa èrò lọ dára sí ká máa kí ní àkọ́kọ́ àkókò lọ dára sí àbí ká gbé sí ìsúná òun náà ní àlàyé tí wọ́n fẹ́ sọ fún wọn wọ́n lè tọ́ dára sí òun náà ní káàpì máa kí ní àfẹnujù ní èdè Yorùbá wọn ní àárọ̀ kùtùkùtù a ní àárọ̀ a sì ní àárọ̀ kùtùkùtù a ní àfẹnujù.

pẹ̀lú èdè ìtara hmm, ó fi èdè òyìnbó ni o haúsá ni o bá ní ọ̀rọ̀ kọ́mẹ́ǹtì ẹgbẹ́ pé ìtumọ̀ tí wọ́n sọ láàrin náà ni ah, púpọ̀ ní ìwọ̀n bá délé padà lè gbé lè máa kà sì lè máa èèyàn ti só kọ́mẹ́ǹtì sí náà yọ lọ́wọ́ tá a bá padà wá ní ẹ̀kọ́ mìíràn jẹun tó ń kọ́ ẹ̀sìn ọ̀dà wa lọ torí pé òun gangan ni tá n kí ètò wá láti ta ẹni láàyè bá gbà wọ́n tá a bá sọ tinú tíra tán láti mọ dáhùn ẹ̀ yàn ọlọ́run bá kó sórí ọ̀rùn fún wa gbogbo àwọn tá a ti ní tíra àpò oríire ẹni tí ò tí ì ní kó ló ni wọ́n gba àdìsá wọn fẹ́ ṣàlàyé tó bá àdìsá wọn ẹ̀kọ́ fáwọn ènìyàn àkàtà mú fún afẹ́ ló ń bẹ lásán yìí àti ìsìn yẹn lásán tàbá bá ti jókòó ó tó wà. torí bí orí ìsìn kan ló kó sínú ẹ̀. bí ẹ bá wọnú ẹ̀ka èèyàn máa rí bí ṣe máa kẹ́tọ́ káàkiri. àìsàn rọ́bì aláwọ̀ nà ó nìṣá olùmọ̀mìnàtì kúnnà nìṣá olùmọ̀mìnàtì yashhadna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة لا يعرفهن أحد من الغلس عائشة رضي الله عنها قل àwọn obìnrin múmi ní òdodo wọn a máa wítínẹ́sì ìwọ̀n àsùnwá pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam wọn a máa wítínẹ́sì ìwọ̀n àsùnwá pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam

láti kí wọn àtúnbá pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run ọba sọ́nà ọlọ́run wa èyí ṣe tí ó jẹ́ pásùn láàrin ni wọ́n ń wá ìwọ̀n ìwà yóò ìwọ̀n ìwà asùn èyí ṣe ìdáhùn ni pé ìpìlẹ̀ ni pé gómìnà ó kì nínú ilé ẹ̀ ìpìlẹ̀ ni ìwọ̀n ni kí ni ìpìlẹ̀ nínú ṣẹ̀rẹ́ àfọ́bìnrin kí wọ́n rẹ̀ nínú ilé rẹ̀ kí ló wá fà á ǹjẹ́ mọ́sáńdé ọ̀bọ̀gbẹ̀rin náà kún léwọ́ ṣùgbọ́n ti dín àlọ́bìnrin. níbi pé ìtìlẹ̀ obìnrin tó bá tó ń gbé wá mọ́sálásí bá wá mọ́sálásí gúnyẹ gúnyẹ ìtìlẹ̀ ó tún ṣẹlẹ̀. báwo wá ní gómìnà wa máa lọ sáwọn àyè ní kíkì ṣe mọ́sálásí. ẹ̀ pé ìpìlẹ̀ obìnrin òun náà ní gbogbo jágbọ̀n sí ti náà ìpìlẹ̀ ní pé kánàlì àyè ló kọ fìtínà jẹ àyè wò ló rẹ̀ àyè rí ló rẹ̀ jẹ́ gbogbo tí máa ti pè ní fìtínà kéèyàn máa nù tó bá ti rí ní tí wọ́n ń pè ìtìlẹ̀ yẹn yóò fàtànà rẹ̀ tó ẹni pé yóò kú bọ̀ tó yọ ọba gbogbo ohun tí ìṣẹ̀dá arápè ní fìtínà láyé ẹ lọ mà pé kọ́ sí ni o kọ́ bá ilé rí àkùbọ̀ fẹ́ torí kò ní lè kọ̀ǹtò ara rẹ̀ ta nínú wa tí ó rọ̀ bẹ́ẹ̀ tí ó dúró níyàn ni wọ́n ti sọ wípé ọmọ wà mọ̀sálásí nípìnlẹ̀ ṣùgbọ́n tóbi ní láti àtọ́kùn àní kọ̀ fún pé kí ọmọ nù. lẹ́yìn ìgbà tá a bá ti rà pé kò sí títì náà mẹ́. bákan náà tá a bá ti yọ̀ǹda fún náà kárí fá wo àkókò tó dára jù. láti yọ̀ǹda fún. tóbìnrin náà wọ́n bá béèrè pàmíṣàn lọ́jọ́ ọ̀gá fún ìfẹ́ lọ mọ́sálásí kó mọ́ béèrè kí mo fẹ́ lọ kí mọ́sálásí. àwọn eléyìí àwọn tún ṣáájú òṣè mẹ́jọ. wọ́n béèrè kí mo fẹ́ lọ kí mọ́sálásí. yóò bá tiẹ̀ béèrè tó mo ní dáhùn ọdún iná ti wà dáadáa náà bákan náà wọn ó tún sàn ẹwọ kéèyàn máa rìn lọ́nà ìṣẹ̀lẹ̀ àkókò sí àdìpé gbogbo àtìlẹ́ ìlà máa rí ìwọ náà sì máa bó ṣe wo obìnrin ó sì máa bó ṣe máa wọ ọkùnrin ọkùnrin bá kọjá oníbẹ̀ṣẹ̀ àbí tóbìnrin bá kọjá tí ò ní sísẹ́mù tẹ́lẹ̀ lò dájú ó ní bẹ́ẹ̀ sì wò ó ní ó sì ń yán yàtọ̀ sígbà tẹ ọkùnrin ó jẹ́ pé sẹ̀rẹ̀ ìsìlámù ìṣẹ̀lẹ̀ ní ẹ̀kọ́ lọ́n ló mú wá ó ti mọ bá a ṣe ó jẹ́ pé gbogbo òfin yẹn wá náà lórí wa tó káwà kí á fi dáadáa lórí àwọn kan. nàám ọmọ yìí àwọn máa ń kí wọn àsùnbà tí wọ́n máa ń bọ̀ wá mọ́sálásí náà mọ̀tàlá ti àárín bí mòró tó yìí wọ́n ní aṣọ aṣọ ńlá ilé fi gbé ó làlára aṣọ tó ní ìlàlára mòró náà wọ́n pè láṣọ nílà èyí ẹ̀rùn báàbù ní ìlélẹ̀ òun ìṣẹ́jà lọ lérí fi ń dùn. ibi aṣọ tó ní làrára làwọn máa ń fi wé ara wọn mùtàláfà àti máa ń wé tàláfà ó wé ó wé aṣọ máa. mo máa ń wa hadith yìí nígbà kan nígbà tí mo wá rí àwọn ọmọ Sudan lóbìnrin obìnrin Sudan Sudan àwọn obìnrin tó jẹ́ Sudan àti fásitì kan ní Somalia ìgbà yẹn mo wá rí pé a ń tọ́ wé àdìsí ó ṣe é ṣe ó ṣe é ṣe wọ́n ń ta wọ́n ń ta sọ sẹ́yìn bá fi mọ̀kàlà fẹ́ àti. àwọn obìnrin Sudan táwọn bá dẹ́ẹ̀sì ju wọn báwọn ṣe wọ̀ sọ oríṣiríṣi ní dẹ́ẹ̀sì ṣùgbọ́n ti tàlásọ̀ tí wọ́n wà náà àdìsí pé wọ́n wé aṣọ máa ó ní ohun gángan òun náà ni wọ́n sọ láàrin ìtàlàfẹ́ àá ló yìí aṣọ yẹn yẹn lára náà àwọn àtúndò bí ṣe máa ga ńlẹ̀ yìí hmm. tí wọ́n máa sọ́ra yìí báyìí tí wọ́n máa sọ́ra yìí àwọn náà lásọ wọ́n ń tà tó fẹ́ lọ ra bí àwọn tó ti ń taṣọ Sudan láwọn ilẹ̀ òkèèrè ọba mi mo wá rí àwọn obìnrin wọn ẹgbẹ́ ọlọ́mọ akádà àgbẹ̀kọ́ lọ sí hajj kó sátẹ̀rẹ̀ láti fi mo fẹ́ wo tent ibi táwọn ará Sudan wà àbí ibi tí òtẹ́ẹ̀lì wọn wà kó wá lọ bẹ̀ kò sí àyè táwọn obìnrin wọn wà ó rí níta àwọn ènìyàn ọ̀dọ́ wọn lọ́pọ̀ sí jù ní rírú sọ báyìí. àwa nílẹ̀ Yorùbá olóbìnrin bá rú sọ láti di ìdílé lásán láti lòkè ara láì títí gbé ẹsẹ̀ lásán ní òbòtọ̀ sí. àbí ẹnì kí irú sọ wá rú máa yàrá ẹ̀kọ́ máa lọ títí lóbẹ̀. lẹ́gbẹ̀ẹ́ wa ń lọ ìyàrin kan ní aṣọ kan ní yóò wọ̀ yóò wà ró aṣọ sísàlẹ̀ rẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n ìrù kọ́ lásọ tí wọ́n ìdàbúra ni. náà àwọn wà lọ ní ara. nínú òfin Islam tá a bá wò dáadáa obìnrin ṣe ti máa ń kọ̀kadà. gbogbo àwọn nǹkan tẹ̀ ń wọ̀n yìí tí bá dírẹ́sì bí sẹ̀rí àti ní kó dírẹ́sì obìnrin ibi tí a ti máa ń sáré tá a bá ń ṣe tọ̀wá ní o ń ṣe sọ̀fà àti márùwà ní ọkọ náà mú ìyàwó ẹ lọ́wọ́ ń ṣe hájì lọ́wọ́ nígbà tó jẹ́ sí pé ìyàwó ò ní sáré nì wọ́n fún wọn náà pàmíṣàn pé ìwọ náà gbọdọ̀ sáré lórí Islam tí àwa mùsùlùmí bá aṣọ tá a lọ ní tí jẹ́sí lọ aṣọ mọ́ra yìí àbúrò ní tí wọ́n ń obìnrin ìrìn kó lè kó lè kó ìrìn pẹ̀lú pẹ̀lú obìnrin ṣiṣẹ́ wàhálà ṣiṣẹ́ fàájì náà lóbìnrin náà tí ó ṣiṣẹ́. wọ́n ń àwọn máa ń lọ aṣọ yẹn mọ́ra mọ̀tàlàfẹ́ áàtì rìmọ̀fóòtò hìn wọ́n máa ń lọ aṣọ yẹn mùrùt aṣọ tó nílà lára aṣọ tí wọ́n gbọ́ wá sí mọ̀sálásí àdéhìí rí wáyé pé nígbà tí wọ́n máa ń bọ̀ wá mọ̀sálásí wọ́n ń bu gbogbo ara wọn wọ́n ń bo gbogbo ara wọn wọ́n lọ́ba ẹ̀yọ́ ní ti gbogbo àwọn ọ̀sán àbíyá. àwọn kan ń lo àdéhìí láti máa fi tẹ̀rí pé kì í sọ̀rọ̀ rẹ̀ ní kíkẹ́ pé àwọn obìnrin kan wọ́n mọ̀sálásí ń gbà náà wọn ò bójú wọn. wọ́n lo àdéhìí fún kàn ọ̀tọ̀ ní wọ́n ṣàlàyé pé sọ́nà ẹ̀rọ tó bẹ̀rẹ̀ ọgbẹ́jú àbí kìí sọ̀rọ̀ ẹ̀ ọ̀tọ̀ lélẹ̀ ṣùgbọ́n táwa sọ pé àdéhùn yìí pé wọ́n sọ fún wa wípé àwọn obìnrin tí wọ́n ń sọ̀rọ̀ wọn ń bíbà wípé wọn ò gbójú wọn àdéhùn yìí ṣẹ́ẹ̀rì fún wọn láti sọ wípé àwọn obìnrin táwọn ọmọ dára sí torí wọ́n ní mutalasfi àti mutalasfi ní olùwáyà mi wọ́n ní mutalasfi fà mutalasfi fà ìtumọ̀ láfà ní nta rampa ẹ̀gọ́t ẹ̀rọ lára fún kan ǹjẹ́ àyíkọ́sẹ̀ ti lẹ́nu ní tó kù mẹ́fà inú gbólóhùn yẹn gangan fúnra ó yẹ wáyé pé àyíká kan sẹ́kù lára wọn káṣọ yẹn òpó mùtàlá fi àárántí bèmí òró tó hìnyín aṣọ wọn tí wọn fi ró ara ẹni wọn fi gbogbo ẹ láti orí dé ẹsẹ̀ ìtumẹ̀ àìsàn rìpọ́tù ye wa ni kìí jẹ́ ìtàn lọ́sọ̀rọ̀ òun ìyá nǹkan lébùnà àwọn obìnrin tí wọ́n fásitì máa pẹ̀lú ànábì tí wọ́n rú gbogbo ẹ̀ mọ́ra yìí wọ́n máa padà sí ilé wọn kí iná yàtọ̀ rí iná sọ̀rọ̀ kí wọ́n bá kí wọn ni na ìyàwó àfá rẹ̀kọ́ánì ìyàwó àfá ádámù ìyàwó àfá ìsùmáìlì ẹnìkan ò lè dáhùn ìyá alágbádá ìyá àtàwọn ẹnìkan ò lè dáhùn omi yóò wáyé pé aṣọ yẹn ó bò wọ́n tán àbí sọ pé àdéhùn yìí sẹ́ẹ̀dì fún ọkọ̀ bá sọ pé àwọn obìnrin eléyìí ọkọ̀ ah, ojú ojú àti dáhùn ma àwọn ọmọ wọn wọ́n mọ̀ wọ́n lójú wọn torí pé àkókò tí wọ́n àsìkò bàlà láyà àrífọ̀hún ná àhàdán ní ọ̀nàkànà ẹnìkan ò lè dá wọn mọ̀ nítorí wípé àárọ̀ kùtùkùtù náà ni àwọ̀ nígbà náà wọ́n bẹ̀rẹ̀ tó ṣe iṣẹ́ rẹ̀ wípé ká tètè máa kírun fájì torí pé àwọn yìí wọ́n padà lọ lé wọn lásìkò tí ilẹ̀kùn ò ilé òkú ìbò ẹni pé bí àsìkò ká wà nínú ìṣẹ́dáyà kí ẹ máa kírun fún ẹgbẹ́ àgbẹ̀ mẹ́fà nǹkan àti mọ̀ ilé òkú ìmọ̀ èèyàn lè ọ̀bà sí náírà yẹn dàmú káàdì tí mo kí ní àkọ́kọ́ àkókò mi wà níbà náà ni pé ìgbà wo ni èèyàn máa sọ pé èèyàn bá àkókò àkókò òun la wà láti ibi ẹ̀kọ́ tó wà sẹ́yìn bí mẹ́ta ọba àkókò o mo dùn kí kí lè ọba àkókò ọ̀tọ̀ ni ọba àrùn ọ̀tọ̀ àkókò ẹ mọ̀ pé àtìmọ̀ àkókò fájẹ́ àtìmọ̀ àkókò lọ́wọ́ káwá ní pé nǹkan kan gbé èèyàn tí èèyàn tètè kírun lákòókò fájẹ́ nìyẹn ìgbà wo láàrín ó ti bá wọn ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tàbá ní ó kí gbogbo òun yẹn àméjì ìdí fájẹ́ rẹ̀ kóòrùn tó yọ ọ̀rọ̀ náà àbí bí bí aláhùn àṣùbáàbù èyí yọ lẹ́ẹ̀kan náà ẹ̀ṣọ́ bá mu. ibi ọ̀rọ̀ wà ní tí wọ́n fẹ́ ṣàlàyé fún ara ọmọ ènìyàn ò lè ṣe ìfàwọn ọ̀sẹ̀ ìgbà mi òun lè gbé ọ lọ kankan lè ṣe ọ ẹgbẹ́ ràájì tàbí kankan tẹ́lẹ̀ tí wọ́n sọ yìí àtòtí àbá sọ yìí sí tó bá jẹ́ sí pé ọ̀rọ̀ tí yọ kìíní yìí ẹ̀jẹ̀ kan mọ̀ pé ṣé ẹ máa ṣe lọ́tẹ̀lẹ̀ ṣọ́rọ̀ tí máa ṣe aláwọ̀ àkọ́kọ́ tí mo ti bá àkókò ní àbí mi ò bá àkókò yóò lè mọ̀ bí wá òun bá àbí òun ọ̀bá. hadith àkọ́kọ́ tí wọ́n fẹ́ fi ṣàrí fún wa náà ni hadith ń ṣàlàyé fún wa yí pé àbúrò rẹ̀ lọ́gbà hadith wa wọ́n sọ fún wa yí pé ní kẹ́ni máa ń gbọ́ wa ń bẹ̀ ní gbogbo ìyẹn lọ́wọ́ bẹ̀ ní alfáàzì làmú náà wọn gbólóhùn tó jẹ́ sí pé general ni kò sí ẹnì kankan tó yọ ọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá yẹ lé bá ọ̀pá kan

láti rántí na ti hà wa mẹ́ rírúkú wa mẹ́ gbígbóde òkè wa mẹ́ gbígbóde balẹ̀ wa mẹ́ gbígbóde òkè wa mẹ́ gbígbìdì balẹ̀ náà ti wa mẹ́. ìwọ wa ni àti máa bá rákà àbí tí nǹkan wà ní. ṣé ẹni tó ń ní òun ti kọ́ bẹ̀rẹ̀ ẹnu ó sójú parí ọ̀pá àrùn kò sí parí à èwo ní àwọn yóò rẹ̀ mo ní àdúrọ̀kà mi nà sóró hí rọ̀kà àtàn bàbá bàbá bẹ̀rẹ̀ àtàkùn na bàbá bẹ̀rẹ̀ àdúrọ̀kà àṣẹ. ǹjẹ́ ń pè rákà nínú hadith ṣùgbọ́n èyí tí ẹ̀rí ẹ̀ dájú rákà rákà ẹ̀ ń jẹ́ ànájà àríṣọ́ra tó sọ̀rọ̀ ó sì mọ̀ rákà ní iṣẹ́ kọ́pọ̀ nínú àríkàánù sọ̀rọ̀ lórí rákà kan ọ̀pọ̀ ìdáhùn orúkú ìbò náà ní ẹ̀mí ẹ̀mí ọ̀pá àrùn ẹ̀mí tó gbé ọ̀pá àrùn kan dúró ọ̀pọ̀ nínú ẹ̀mí ìwádìí bá sọ pé bàbá ti bá rúgbú ẹ̀ wá ti lè rí ìtìtò gbé lókè báyìí ti bá kẹ́yìn ti bára ká yóò ọ̀tọ̀ ní masibúk ìrìnàjò ẹni tí a ṣáájú bẹ̀rẹ̀ ẹ̀rọ tó ń lé òun bọ̀ ọ̀tọ̀ lílò ẹ mọ̀ pé ara ẹ̀jẹ̀ tí ìsìlámù mú wa ìrọ̀rùn tí ìsìlámù mú wa oníkáníkì yẹn bá wọlé tó bá ìmọ̀ tí ń kírun lọ́wọ́ kọ̀bàfáàdà ọkà bá wọn rúkú làzán yìí ọkàn bá wọn níbi ìrùkú ọ̀rọ̀ ìlàsẹ̀ tó bá ilé bá wọn níbi ìrùkú ẹ mọ̀ pé ó ti ní ọ̀pá rẹ̀ ó ti ní ọ̀pá àwọn èèyàn ok kò sì bàbá tán ọ̀wọ́ náà sì mọ ọ̀rọ̀ ànẹ́lì sọ̀rọ̀ láàṣọ àwọn láàṣọ láàṣọ nínú lẹ́kọ̀ọ́ adébá àtàrà ẹ̀yìn ilé ìjọba kápá tán ṣùgbọ́n àárín di tí kílọ̀ọ̀sì ti wọ àwọn kan bẹ wò tó jẹ́ sígbé tó wọn bàbá bá dé àwọn àkàtà wọn wọn bá ọ̀pọ̀ àwọn nínú wọn ní àjùmọ̀síbò ẹni tó jẹ́ sígbé ó lé ìwọ̀n báyìí ọwá jọ ìmọ̀ ó sì bá gbogbo kọ̀bà máa jù. àrídá wà yìí ìpìlẹ̀ ní bí rákà àtọ́kẹ́ àtòrí àtọ́kẹ́ ọ̀pá ìrún náà ní ọ̀bá àwọn ọba bá ọba pé ọba bá ọba náà nà ẹnikẹ́ni tó bá kí ìrún àtọ́lá tó kí ọ̀pá kan pé nílẹ̀ náà قد أدرك الصبح قد في شيء قد تأخذ وضيع àwọn hikima kan wá kí ẹ máa ń lo mẹ́ni olùgbọ́ mi kọ́ gbọ́dọ̀ fẹ́ o láti dúró ní ìṣòwò ìṣẹ́jú máa fi òòrùn ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìtọ́yọ lánàá tá a fi aago ó fi ní máa lápèjú o tí ká sùn wá ọwá dé ó sì mọ̀ pé wọ́n àlẹ́ àlẹ́ sí àdéhàdì ọ̀rẹ́ rẹ̀ mọ́ ni àdéhàdì ọ̀rẹ́ من الصبح قبل أن تطلع الشمس وقد أدرك الصبح وما حديث يقول أقام توبة البحر كل وجوه ثم إلى يوم إلوى ọ̀pọ̀ ọ̀gbọ̀n ọ̀sán ọ̀n sọ gbèsè àsọ̀bá mi ọlọ́mọ tí a lọ ń gbèsè. kí ló yẹ ká ṣe ń bẹ̀rẹ̀. ẹ̀ǹtẹ́ lómi yọ àmú fátíà yọ àmú àwọn súrà tuntun lẹ́yìn ẹ̀ kì í ṣe kíkí mọ̀lẹ́lẹ́ o àkókò tó wà nínú sára ara ka fátíà. ó gbìyànjú kọ́ jẹ́ pé fáájú fi sọ́ra kékeré kan lè ní orí ó mánéjì àkókò ń débi pé ó ṣiṣẹ́ irun rẹ pé dáadáa o ṣùgbọ́n ò ní ó ó fi kí ọ̀pá méjèèjì ní sókè òye ní àgbọ̀yé àà àkókò ìkọ́lá máa ń fa ó lọ rẹ ẹyọ ti ọ rẹ ẹyọ ti tú ẹ ẹni tí ọba àmàkà lọ́sàn wọn bá jẹ lọ́nà àti bí mo ṣe kí náà ni màá ṣe kí o má ṣe ká òkú òun ṣe kí ni <laughs> òun ti yọ ó mọ̀ ọ̀rọ̀ ẹ̀yàn ẹlẹ̀ ó ń lé gánfìlà káàkiri súnà ni kọ́ fàágùn ọ̀rọ̀ ẹ̀yàn ni fún kíkó kíkó kírun ní àkókò ẹ̀ àwọn alẹ́ fi súnà ká máa fi pa ọ̀rọ̀ ẹ̀yàn lára sòrí lè mọ̀ rẹ̀ àná bí àárẹ̀ ìṣọ́ra àti ọ̀sẹ̀ ẹnikẹ́ tó bá bá ọ̀pákan náà máa sí ìbákaná ọbọ̀lá àǹtà gbòrò bàṣà oòrùn tó ti kíni tó tó wọ̀ ọkọ̀dá àjọwọ̀ kàlà àṣì wẹ́n níbẹ̀ ti bá àṣà bá a ti sọ ti àṣọ̀bánu mẹ́rin ti àṣì oòrùn tó wọ̀ yẹn ni pító bá ti wọ̀ ìwọ́n á sì ti kíni ó ti gbèsè ó ti di gbèsè máa lọ́wọ́ ni bóòrùn bá ti yẹ yọ ìwọ́n àṣọ̀bá wọ́n sọ ọ̀nà mẹ́ta tó kù gbogbo ẹ̀ náà ti yé wa nínú ẹ̀kọ́ tá a kọ́ síwájú pé àkókò méjì ń bẹ fún gbogbo ọkọ̀ kan gbogbo ẹnikẹ́ni tí àkókò ẹlẹ́ẹ̀kejì báyìí lè gbọ́mọ lọ́wọ́ báyìí gbogbo ẹni bẹ́ẹ̀ kí lọ́sọ̀rọ̀ sí ilẹ̀ ọjọ́ ọ̀sán gbèjì ni àbí orí ọ̀pá kan kí nínú ọ̀pá àrùn tóòrù ni o àbí mọ́tòbí ni o àbí ẹ̀ńṣáì ni o kí àkókò ẹlẹ́ẹ̀kejì tó jáde máa lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ o ti bá àkókò ọ̀run náà kìí ṣe ìwọ́n méjèèjì nìkan ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ ni òun ẹ̀fọ́ máa dé ìdí mẹ́wàá láti náà àrí sọ́ra tó sọ́ra tó gbẹ̀nà aláìsẹ̀ àbí ìwọ̀rẹ́ ìdáná lọ́gbà yóò ní mọ̀nà àdìrọ̀kà rọ̀kà átàmínà sọ́ra pápádà àdìrọ̀kà sọ́ra. ẹnikẹ́ni tó bá ilé bá ọ̀pá kan nínú òun ti bá ènìyàn náà eléyìí fún ìtọ́ǹpì ní irun pẹ̀lú àkókò rẹ̀. ìjọba wa ń sọ̀rọ̀ irun pẹ̀lú ilé ilé náà lálò lórí jẹmọ́ náà àbọ́tọ̀ ṣe mọ̀ pé ìta àṣàlàyé báyìí ni pé ọba àkókò òun bíbá àkókò òun rákà kan ọba àkókò lè bá mọ̀ pé àkókò òun kò mọ̀ lọ́wọ́ tó bá ti lè kí ọ̀pá kan nínú ọ̀pá ìrìn tó ọbẹ̀ kí kí àkókò rẹ̀ tó jáde alhamdulillah àwọn ìbọn tó ṣe fínì òfin olùkọ́gbẹ́ wọ́n wulẹ̀ lónú ọ̀pá mẹ́ta tó kù níbi àpá mẹ́ta yìí òun àkókò ti lọ máa tó ti kí tó máa kí òṣìṣẹ́ kan bí mi tí wọ́n ti wọlé kò sí wà ń bẹ̀ fún wa láti máa dúpẹ́ tọ́lọ́run pé ẹ̀sìn Islam ẹ̀sìn rọrùn nínú ọ̀pàdé ọba ọ̀pá kan péré nínú èdè ọwọ́ ní lásìkò mẹ́ta ìfún ìbọn ṣé ìpínlẹ̀ kan lẹ́ẹ̀kọ́ lágbára àti fa ọ̀pá kan wá sọ́dọ̀ pé káì gbèsè lọ́sàn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ṣẹ̀rí àsọ pé ọ̀pá kan tó ọba ìmọ̀ àfúnlágbára tó kọ́ fa mẹ́tẹ̀ẹ̀ta wá ó wá sí àkókò ẹ ká máa dúpẹ́ fọlọ́run ọba ẹ sì rí ìlú ńlá ọ̀hún bí kùmùlẹ̀ yóò sì wọ́n láyé rẹ̀ bí kùmùlẹ̀ sí. àwọn àdìjọ́ ọ̀rọ̀ pọ̀ ń gbé ọ̀rọ̀ ìsìlámù àdìtú ọ̀rọ̀ ọ̀pọ̀ nínú òfin Islam púpọ̀. láti máa rí bí ìwọ́n wí èyí ti lẹ́ni tó gbogbo ẹni tó bá béèrè fatuwa lọ́wọ́ rẹ̀ tó jẹ́ àfa máa rí tó bí tọrọ ọ̀rọ̀ nìkan máa ń sọ̀kalẹ̀ sí tí ọba ti jẹ́ ẹ̀ṣẹ̀ máa rí tó bí tọrọ ọ̀rọ̀ nìkan máa sọ àwọn ẹ̀ka rẹ̀ sí tí ọba ti jẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tó bá yẹ fẹ́sẹ̀ ní ọ̀bọ̀ ìsọ̀kalẹ̀ lọ ẹlòmí wa tẹ́jú pé líle líle ti ẹ̀ tó sá lè náà jẹ́ta mọ́ ní àà báyìí ní gẹ́gẹ́ bí ṣẹ̀rí àìsílámù ti jẹ́ ẹ̀sìn kíni ẹ̀sìn rọ̀ nàám eléyìí wà nù nínú ẹ̀kọ́ tí àwọn afẹ́ gbé jáde bẹ̀ ni pé mọ́ta tó dọ̀rọ̀ kò jẹ̀mà mọ́ta tó dọ̀rọ̀ kò jẹ̀mà nígbà wo lè yóò máa bá ìran jẹ̀mà ṣàgbéhùn àkókò ọ̀la sọtánìsì jẹ̀mà àyẹ̀sì ọ̀tọ̀ ń jẹ̀mà àti jẹ̀mà lọ́wọ́ ẹ wọlé tí bàtà tó gbà pé báraká ni bàtà tó kí wákà àbò ní ìlànà àbí àtẹ̀síbẹ̀ yẹn rẹ̀ jàmá àtàwọn wíìn gangan àmọ́ sọ̀rọ̀ rákà àti máa rákà nìkẹ́ tọ́wọ́ bẹ́ẹ̀ bá rákà pẹ̀lú jàmá tọ́wọ́ ti bá rùkú wà kò ti wọlé ìyẹn yíya ṣùgbọ́n ìgbà wo láàmú sọ pé mo ti bá jàmá tọ́wọ́ ń bá tẹ́ bá sí jàmá lọ ní ìṣẹ́ fún ìgbàgbọ́ bí tàṣáhùrù lọ́ba sí jàmá lọ́ba sáà máa túmọ̀ sí pé ó sì ń bá jàmá láàrin ìlànà ló láti nà kó bá jàmá ọba jàmá náà àwọn afáà ní ọba jàmá àwọn afáà wá ní ọba jàmá rẹ ọba tàṣà húdù lásán àwọn ti bá jàmá wọn fi wòye òpá sọ pé ẹni tó bá bá omi omi ìsinwọ́ ó ti gínú ẹwọ ilẹ̀ àbí ẹ̀rọ àwọn tó gúnjẹ lóòótọ́ ìtàn jẹ́ ni ìyẹn ni ká máa wò náà mọ́ta tó dọ́ra kò jàmáà. وهل bẹ̀ أم بجزء منها يقول ìwú ni a ti máa mọ̀ pé èèyàn bá jẹ máa ṣé dọ́là ti bá pàṣẹ kan bẹ̀ ni àbí àbí àbí olùbàtàbà tó bára ká wọ́n ní àwọn onímọ̀ sálàyé yìí pé ìyàtọ̀ ń bẹ láàrin bíbá jàmáà àti bíbá sọ̀lá bíbá jàmáà wọ́n bíbá àsọ̀lá. àwọn sọ̀rọ̀ bíbá àsọ̀lá àtúndà bíbá ráká ẹnì kí wọlé fún bá sọ̀rọ̀ àti àtúkọ́ sọ fún bá kí ni bàtà rẹ̀ ṣùgbọ́n tó ọba jàmá ọ̀tọ̀ ni. àwọn onímọ̀ kan sọ wípé à wọlé bá jàmá àwọn láì bá kí ni láì bàrà kà wọ́n wá mú àpèjúwe wá wọ́n ní àpẹẹrẹ rẹ̀ ní sọ̀rọ̀ àti jùmọ̀ ìlú jùmọ̀ kí ni òde ní ìsìn tí wọ́n ti máa ń ṣe pàṣáhùdù lọ́wọ́ kọ́ bá sọ̀rọ̀ àti jùmọ̀ ọ̀pá mẹ́rin ní òkè zúrì ní òkè padà ìgbé kọ̀ bàrákà àyíká bàrákà ìkànnì nínú sọ̀dá tó dúró rẹ̀ ó ti sọ́ di pé ìrìnwó lókè padà zúrì lókè padà. ok sábà kọ́ ọ báwọn ọ báwọn omi omi omi ìṣòwò ni wọ́n náà ti kí ni lọ bá ń bẹ̀. àwọn onímọ̀ tí a sọ wípé tọ́ọ̀bà báraká àlẹ́ káàdé fún ọba jàmáà wọ́n fi àwọn eré àyẹ̀sẹ̀ ẹ̀yọ́ wọ́n sì sọ fún abíyí kẹ́yìnpé ní ibi ní ní àsọ̀rọ̀ ẹnu ti ọ̀pá kan ó ti bá ọ bá wọn ni àwọn kan wáyé nínú wọn bí àtàtì wọn jàmá ẹ̀kọ́ sí sọ̀rọ̀ ọlá ń bẹ fún ìrún wà lọ́tọ̀ fún ẹ ń bẹ fún jàmá ní ọjọ́ pàtì á kàn ọba kìnnì ọba jẹ̀mọ́ ṣùgbọ́n ọba mọ̀. Láti ní ààrẹ bá dáa, wọ́n kọ́ lára jẹ̀mọ́ àfọ̀. Ṣùgbọ́n sí ń gangan ọba ọba ọba ọba yẹn o. Ọba yẹn o yẹn. Alákùnrin yàrá ìbẹ̀ yẹn ló fi dá sí pé ẹni tó bá mú ìlànà wípé ń ti ọba jàmá gbogbo ẹnikẹ́ni tí ọba ti bá ọ̀pá pẹ̀lú ìmọ̀ọ́mù tí màmá ti sálámà ó sọ̀rọ̀ àti tó bá dé jàmá ọlọ́kí jàmá àpàdé wọ́n sálámà pẹ̀lú tíríkẹ́ ò tí àwọn ò tí wọnú ò tí kírun tó wá jẹ́ sí gbọ́ ọ̀wà rẹ̀ ń jẹ́jọ kí jàmá ọmọ káwọn ẹ̀rọ tó lé bó ti wọlé pẹ̀lú tẹ̀sí ọ̀rọ̀ tó alẹ́ ìṣọ́ àmì ìṣọ́ yìí tó bá rí báyìí kọ́ yẹn náà pàmì tó bá sálámà tó kọ́ka bọ́ ti náà sílà ọwọ́ á ṣe jàmá àti ìwà ní jàmá àmì tó bá ti rí gbẹ́ńkì jàmá àmì lẹ́yìn bàtí ọ̀bàrà káàrin kọ́kọ́ jẹ ọlọ́ba jẹ̀mọ́ ọlọ́ba jẹ̀mọ́ àmì fáwọn tí wọ́n gba àyè fún ká máa kí jàmáà ju ẹyọkan lọ mọ́sálásí fún àwọn tó sọ bá ní. ẹni tó bá ń pè wọn ọgbà ju jàmáà ẹyọkan lọ mọ́sálásí lọ ọ̀nà yẹn ni kò ní lọ bá jàmáà kankan yọ máa kí rẹ̀ lọ́nà ni. ìyàm ìyẹn bá ní. lẹ́yìn ni kọ̀gọ́ ìfọwárí. kọ̀gọ́ ìfọwárí. عن انس رضي الله عنه قال قال نبي الله صلى الله عليه وسلم من نسي صلاة أو نام عنها وكفارتها أن يصليها إذا ذكرها نعم قول الفوائد ẹ̀kọ́ mi tòrí náà ni pé àwọn àtàbí sí ìrun tó bá bọ́ máa lọ́wọ́ ìrun tó bá bọ́ máa lọ́wọ́ àwọn àti aláròrùn ìsìláàmù ní àwọn mọ̀kánì fàwáì ìdámọ̀ ọ̀fà ìta fàwáì àwọn kan tó bọ́ máa lọ́wọ́ wọn láàrín àṣàbẹ̀sẹ̀ rẹ̀ àwọn kan tí wọ́n ń gbé èèyàn tí wọ́n fi máa ń bọ́rọ̀ yàn lọ́wọ́ tí ìṣẹ̀lẹ̀ àpamọ́ nísàn rẹ̀ ọ̀fẹ́ ìdí mẹ́ta náà ni gbogbo ìjọba tó wà lọ́yà bẹ̀rẹ̀ ni wọ́n. alákọ̀ọ́kọ́ kí èèyàn gbàgbé ẹlẹ́ẹ̀kejì kí ènìyàn ó sùn lọ ẹlẹ́ẹ̀kẹta èèyàn ọ̀dà kù. a ní àtúntò àkà pé kí ara èèyàn mọ̀yà bóyá orí èyí ọlọ́mọ ti ti wà ọ́. Mhm. àwọn nǹkan ọ̀yìn tó bá ṣẹlẹ̀ sí níyàn ìwọ̀n a máa bọ́ ṣùgbọ́n ó ti wá lọ nìyẹn kọ̀ báwo láti wá sùn nígbà bá sán tẹ́lẹ́sẹ̀ ni wá àìsí tẹ́lẹ́sẹ̀ ìdílé ìṣẹ̀lẹ̀ àfáǹfà mẹ́sàn ọyọ̀ ń da fún wa tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí wa gbígbé ó ti kọjá nínú agbára wa ìgbàgbé kò sí agbára wa oorun nígbà tí àtàgbàlagbà náà gbogbo wa oorun ló fi jẹ́ sí pé kò sí ní ìròyìn ọlọ́run ọba láti àsọdù sínú tún wọ́n lọ́wọ́ lóyún àbùkù lọ́rùn sísun ẹni tí ó darí ẹni tí ó darí ìlú tàbí tí ó darí nǹkan àbùkù lọ jẹ́ fún kókó wá sí ìgbé sí pé bí tí àwọn ènìyàn àwọn tó ń tẹ́lẹ̀ àárọ̀ ń bẹ àwọn tí kú lọ ẹ̀ omi wọ́n ṣíṣà sí pé àwọn èèyàn yìí iṣẹ́ ọlọ́run tá ń lọ wọ́n tá ń dára lọ ń tiẹ̀ ẹni tí ń dára káàkiri kọ̀ bọ́ọ̀lù fún lóbi jẹ́ pé lójẹ́ kí ìlú ọba ìjẹ́ òun náà kí ìjọba wa ọ̀dà tó bẹ́ẹ̀ ọlọ́ba àtúnwọ̀nsẹ̀ ìjọba ìjẹun ìjọba ìsùn ìjọba ìjẹun ìsùn àwọn ìlú tó dáa yẹn ìjọba àwọn òsùn twenty four hours ìjọba ìsùn twenty four hours èyí pàmò ẹni wọn ní sùn wọn ti pín géètì yẹn bá a ti ń ṣiṣẹ́ lọ́sàn-án níjọba yóò mọ̀ ṣẹ́ ló. àwọn alákànsùn òun ọmọ ṣe wàhálà kiri ń jẹ ìdígbìn tí ń jọ gàlẹ́ alórí náà nà. ìjọba sí aburú ti wà náà nà àmà san gbèsè àwọn ọ̀run tó bá bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ̀wọ́ tó wà ní hadith àná sọ̀rọ̀ bí ọlọ́wọ́ tààrà àná olùkọ́ra nàbí yorùbá sọ̀rọ̀ bá wà ní sọ́ni ànábì wa sọ̀rọ̀ bá ṣe àsọ̀rọ̀tà kan sọ̀rọ̀ kan wọn ni wọn nẹ́sì àsọ̀rọ̀tà ìjọba bá gbàgbé ìwọ kan sọ̀rọ̀tà ìwọ ń lọ ọ̀nà ẹ̀yìn ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa gbá àdéhùn yé sí nìkan kí ti bẹ́ẹ̀ ànábì wọn nẹ́sì àsọ̀rọ̀tà gbogbo òun ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní àbábá gbàgbọ́ tó fọ́rọ́ kí àbáyé ìbàjá wọ́n gbàgbé iná sílẹ̀ àtàwọn ọmọnyàn lóru òun gbé ọ lọ ọlọ́ ti jí báyìí bísímìlà ọmọ sálà mọ̀lẹ́síyá sọ̀láàtà àwọn onímọ̀ ní sọ̀láàtà ń tọ́ wọn bẹ̀ ń ta àmú jẹ́mí àsọ̀làwà ẹ má gbàgbé ìwọ̀n kan ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yàn ní nọ́mbà wán àwọn ọ̀rọ̀ ẹ̀yàn ní nọ́mbà wán bẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ yòókù tẹ̀lé lẹ́yìn ẹnikẹ́ni tó bá gbàgbé irun mọ̀lẹ́síyá sọ̀láàtà tó àbí àwọn ní àmà àná àbó sùn lọ gbàgbé ó sùn lọ òun gbé kòdò kí wọn. yálà ìwọ ká ní irun méjì irun mẹ́ta ní irun mẹ́rin ni ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè tẹ́lẹ̀ ó lè tẹ́lẹ̀ ọgbẹ́ ìjọba ní ìsìn yẹn fún ní kíní gbé ọlọ́ sọ pé ìjọba ní emergency ni o lórí fẹ́ẹ̀ tó ní àjàyẹ́dì wọ́n sì lọ pé ìjọba gbàgbé wákàtí mẹ́fà wọ́n rò pé zúlọ wọlé asúlọ wọlé mọ́tíbí náà tún wọlé kò tẹ́ ẹ̀rí sáà kan wọlé ó tẹ̀lé máa mi ti tẹ̀lé gan tó fi gbọ́ kejì gan nígbà bá sì ti padà kí ni wọ́n sọ̀rọ̀ sí ọ̀rùn ìsìlámù kò sì gbọ́dọ̀ ronú rárá bí kò ń dẹ́sẹ̀ wọ́n bá ti ronú pọ̀ dẹ́sẹ̀ ẹ̀jẹ̀ sí pé ìsọmọlẹ́yìn àgbẹ̀dì nìyẹn sọ̀rọ̀ lọ́wọ́ bí àkàrẹ́ bó sọ lọ tí mo bá bọ́ mọ́ lọ ha lórun kówó rè kí lọ́kàn pẹ̀lú òun fún ọgbọ́dọ̀ sọ lórun òun fún lélẹ́yìn àrẹ́bì àrẹ́ sọ́ra sí ọ̀sẹ̀lá ohun òkùnkọ́ ló sùn ọlọ́run ọmọ ó sì mọ ohun tó ń wá fún ẹ lẹ́nu ẹni tó bá gbàgbé tí wọ́n lọ ń darí brain rẹ wọ́n kọ́ ọ̀rọ̀ ẹni tó ní ń darí ẹ wọ́n máa gbẹ̀bí ha ah! ìṣòro ọlọ́run mo sì wá gbàgbé kí n kí n ń ah! ṣẹ̀rí àyè èyí bá ní dẹ́sí ìgbà wa ẹ bá lọ́gbọ̀ ilé ẹ̀sẹ̀ ìlànà tí mo sára sí kódà inú ìlú tó tó ọ̀pọ̀lọpọ̀ àlùwàlá ó lè fi ó lè kí mi kọ́kọ́ mọ ọlọ́run ní tó sọ gbàgbé ó sì gbọ́dọ̀ ronú kankan. ìjọba rẹ máa san oyin tá máa san náfìlà rẹ náà máa ní lẹ́yìn náà tó bá bọ̀ máa kí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà ló ṣe kí. ẹ̀rọ òkú tó máa lẹ́sàn lọ́sẹ̀ ọmọ ọ̀rẹ́ ẹnìkan lòun ó kì pẹ̀lú náfìlà rẹ náà ó ṣe kí nígbà tó ọ̀bà gbàgbé bẹ́ẹ̀ náà ló ṣe kí ń bọ̀ bá rántí lẹ́yìn ìgbà tí ọ̀gbàgbé. mi ò kọ́ ọ̀ràn yẹn ní kíkọ́ yẹn náfìlà ò ká má ti bọ̀ ṣùgbọ́n من نسي صلاة أو نام عنها فكفارتها أن يصليها أن يصليها إذا ذكر إذا ذكر يعني من فكفارتها إن يقع مبوم كثير لما يروي يروي يبكى على رجلي ها إيشا يا تانا لما كما سميسي يعني من فكفارتها إن يقع مبوم يروي يروي ما يقول لما يروي إلا سنمي ها متجابه متكون واليش هل نقول لك ó ti dábà yóò ráǹkì ń ṣe kí ni ó ti jẹ́ àárọ̀ tó hà ibi tí ó máa pa gbogbo nǹkan orí ìgbòrè máa wò ó náà ní pé láyé ní àwọn kó kí ìdáàlà nígbà tó rántí ẹ̀ bá rìn yẹn àgbọ́dọ̀ yìí o ẹ̀rù ní ọ̀hún pé ọ̀rọ̀ tí kò ní débi ṣe ìran àná tó wọ́n kí ọ̀rọ̀ tí náà rẹ̀ ó wá tó láti lè ní òkè tí wọ́n bá ṣe tán màmá wáyé fún ìyẹn lù ìdá Nítorí àkókò lọ ọ̀rẹ́ tí wọ́n náà lè lè lè tó òdìdó lẹ̀. Lórí àkọ́pá tó ń sètì náà lọ dájú. Àbí tó bá yẹ sí pé tó ń sin yẹn, yọ máa dọ̀ láàmú tó bá ń kírun yẹn lọ́wọ́ lóko. Bí bẹ́rẹ̀ kọ́ mi jẹun lọ́wọ́ ọjọ́ tán. Àbí tó yẹ sí kan ń ni pé ká ká yẹ pé ara wa fírì káfọn àwọn freedom káfọn kírun wọ́n lọ́wọ́ ọba káàdì bàrà yìí kírun bí sáà bíi òtì tí wọ́n wà ní. wọ́n ní kọ́ya kírun yẹn o nígbà tó bá ti rántí ẹ̀. eré rẹ̀ ńlá dákú náà ilé ìlú bọ̀rọ̀ wà lórí ẹni tó dákú wọ́n gbà wá lọ́sọ̀dọ̀ àwọn sálàfù kọ̀ọ̀kan gbé ẹni tó dákú tó bá jí kò ní segin kò ní sàrùn. nàá wọ́n ní kò ní segin kò ní sàrùn. torí wọ́n á gbà wá lọ́sọ̀dọ̀ àwọn àlọ́gbọ̀n ìyá àti ìrọ̀lẹ̀ láàrin òwú àtàwọn míyàn náà àwọn afáàgbé ẹ̀sọ̀ ẹ̀sọ̀ torí pàmò sí nígbà wọn. àmì ní ó dáa tó bá sán yóò wá dẹ̀ sátọ̀ lẹ́sẹ̀ alimuhim ẹni tó dákú á kà pé níbo lálọ́ ọmọ ẹni tó dákú bá ibi tí ìṣẹ̀lẹ̀ àwa ni ibi tí ọ̀rọ̀ ti wà ẹni tó lágbára nìyẹn ẹni tó dákú gúdùgbò lá kàtìgóráìsì ẹ̀mọ́ sá rárá pààkì ẹ̀mọ́ tó sùn kí ni yóò tẹ̀lẹ̀ sí lọ́sàn rárá pààkì ẹ̀mọ́ wéèrè sí lọ́sàn kò ní sàn ó fẹ́ àlùfáàlà. ibi tí ọ̀rọ̀ àwọn àfáà ti lágbára ló lọ ẹni tó dákú ṣùgbọ́n ìwò lọ́ọ́ dáa jù tó ni pé tí ọ̀bá ti pọ̀ jù ẹbí wákàtí márùn-ún náà ni àbí òun kan náà lọ́gbọ́n mọ́ lọ́wọ́ kí lọ́dà ẹgbẹ́ bí ti gbà wá lọ́tọ̀dọ̀ àwọn sálà pé wọ́n máa ń san gbèsè wọ́n ní àmọ́ ọ̀gbìn ìyá àti ìpínlẹ̀ àwọn sọ̀rọ̀ àbáwọ́ dákú mọ̀ wọ́n sọ ìrìn tó jẹ fún wọ́n tẹ̀sí tó wọ́n sọ wọn padà ọkàn jara rẹ̀ mọ́ bákan náà kò yẹ kéèyàn ọkàn jara rẹ̀ mọ́ lórí àbí ìjìnlẹ̀ ní ìsàlẹ̀ náà yọ ọdá kú torí kọ́ bọ́bà á ti san gbèsè ń ọba kára rẹ̀ mọ́ pé ní gúrùpù wèrè lọ́wọ́ sọ pé àlébù náà lélẹ̀ náà eléyìí náà tó ṣe pàtàkì kéèyàn tó wòye sí pé bẹ́ẹ̀ ah, ń kára mi mẹ́rin tó sùn tó jí padà àbí tó gbàgbé tí kò mọ̀mọ́ tó bá ṣe ìrántí kò kí ìrìn ìpàdé náà ìyẹn ni mọ́tàlá bẹ̀rẹ̀ wọ́n ní fàkàfàrọ́tù ha àyùsọ̀lé ha ìdádàkàrà tábàwò ìdádàkàrà ha yẹn tó bá rántí ẹ̀ nǹkan wo là máa rántí tí ń tá àgbàgbé ni àbí tá a bá sùn. tá àgbàgbé ni ah. ìyẹn fi wáyé pé ẹni tí ọba gbàgbé òun ni wọ́n fi àdéhùn yẹn bá sọ̀rọ̀ nípa wípé ìdádàkàrà tó bá rántí. Èrí tẹ́ni tó sùn ó dájú pé tọ́ba ti jí ẹ̀ ló ti máa mọ̀ yìí kékeré òun ò sì kí wọn. irú ọlọ́run ẹ̀yìn tó yẹ pé hikima àgbékalẹ̀ ànábì ni ẹ̀yìn tó gbàgbé ní rárá méjì kíkọ́ rántí ṣùgbọ́n ẹni tí ó sùn lórí ẹni tó gbàgbé yìí ó lè pé lẹ́yìn ọdún kan lóògùn rántí gbà mí àwọn àti ẹ̀yìn gbà mí bẹ́ẹ̀ ni ó lè ṣẹlẹ̀ rárá lọ́kàn wáyé yọba rántí ìlú ìdíkọ́ sọ pé ajá àdéjúmọ́ kò ní ìdí ọwọ́ ìdíkọ́ sọ rẹ̀ náà ṣùgbọ́n ẹni tí ó sùn lọ tó bá jí ìmọ̀lẹ́bí náà lọ́mọ̀ pé àwọn ò ti kí wọn bẹ́ẹ̀ wọn ò ti kí wọn bẹ́ẹ̀ ìyẹn báyìí. هل يقضي من ترك الصلاة عمدا حتى خرج وقتها؟ إذا أردت أقول أن تضع yóò mọ̀ ọ́nà mọ̀ sọ́nà sílẹ̀. eléyìí báàbù mi rà á fẹ́ wọ̀ wọ́n ní هل هل يقضي من ترك صلاة علما حتى خرج وقتها؟ ọ̀rọ̀ tí wọ́n sọ lábẹ́ rẹ̀ gùn díẹ̀ èmi ìfẹ́ ka àwọn ọ̀rọ̀ yẹn púpọ̀ torí àkókò wa kákàfà ní sọ́ba yẹn wọ́n ní ẹni tó bá gbàgbé ìrún la sọ̀rọ̀ rẹ̀ tẹ́yìn òun ìwé ọ̀sán gbèsè rẹ̀ padà bàbá ti rántí ṣùgbọ́n ẹni tó wá ń mọ̀ ọmọ fẹ̀rẹ̀ wọn lẹ̀ ojú ilẹ̀ pàtàkì rẹ̀ máa ló ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó dín sọ́fẹ̀ ẹ̀mí wọn ń gbé àkókò rẹ̀ tó wá lọ wọn lọ́wọ́ kò kì í tó kò kì í áṣù kò kì í má gbé kò kì í mọ̀ wájú lálẹ́ ní ìṣá wọn bẹ̀rẹ̀ sí kó fẹ́ máa sán. ìjẹ́ ní lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀rí àbíkọ́ sán ẹ̀rí nǹkan bá ìkan náà olóṣèlú àgbà kaba yìí ní ọ̀sùn wọn bẹ̀rẹ̀ àṣùbá nìkan yẹn máa kí ewu nílé yìí ní ìdílé arúgbó ìdílé yẹn láyé. zuur asir magrib ìṣà kò ní kí o. bí bàbá délé alẹ́ àwọn àfáà kan ti fàtí wá fún pé kí ni òjò gan ló bá rọ̀ wọ́n ní ká ti dáhùn kákan báyìí wọn lójú bàbá bàbá rìnrìn àjò wọ́n ní kákan báyìí wọn lójú bàbá ní iṣẹ́ ìlú tó ń ṣe ọkọjá sójú ọ̀rọ̀ mọ̀ sọ́jà ìjọba mo rí pé àwọn àfáà tó ní ákájà mo bàbá bí ti ṣe nìyẹn lẹ́yìn ló bá délé lálẹ́ ó yà wọ́n tó ròyìn bíbí máa kí fún wa bíbí yóò lo wákàtí mẹ́ta yóò máa farabalẹ̀ kí gbogbo ẹ̀ nígbà tí ẹ bá gbọ́ sẹ̀rí àwọ̀ gbèrè wa rí ìyẹn ní yọ sáájú ẹ bá fi ìfúnlẹ̀ náà kó rẹ̀ ti lọ máa lọ sí yọ sáájú làáfàá wa yìí wọ́n kó ọ̀rọ̀ àáfàá wa Ibn Hazm wa ọ̀rọ̀ yẹn sì ní agbára púpọ̀ wọ́n ní sáwò wọ́n lò ní sáwò ọ̀rọ̀ kò lọ sáwò. Ọ ọlọ́nkì ụmụ kọ́ ọmọ ìjẹ̀ka àbámà lọ sí ìlú àdìkì ọlọ́run gbà ìdíwọ́ ọba sán ọlọ́run gbà ọlọ́run gbà sì wà fún abẹ́kọ̀ ẹ̀rí ẹ̀yìn ẹ̀rí kò sẹ́rí tó lọ fún àbí tó jọ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí tí wọ́n ti rántí kó ti kọ́sà wọn padà kò sí wàhálà kan ṣùgbọ́n ọmọ máa fàkókò òun lẹ̀ ọwọ́ á jẹ́ kí wọ́n máa lọ́mọ ẹ lọ́wọ́ ọ̀há kí lákòókò rẹ̀ tó fi lọ́mọ ẹ lọ́wọ́ wọ́n ní màtẹ́rì ò ti wá pé kó o kí ẹjọ́ tí kò gbọdọ̀ kí náà ni ẹjọ́ tí kò gbọdọ̀ kí ní táàbà sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ọ́ gbígbà yẹn ó dà ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àwọn onímọ̀ bá ń tún ní tíra àwọn onímọ̀ náà ní ọ̀rọ̀ àwọn zahiriyya àwọn zahiriyya làwọn tó jẹ́ sí pé násùnásùn nígbà ìtumọ̀ náà sùn náà sì ní pé ọlọ́run sọ ànábì sọ àti ọba sí ọlọ́run sọ ànábì sọ sàbí ọba ń sọ kò sí lókè ní o àwọn yẹn ń pè ní bàhìrì yẹn. wọ́n yìí sì fẹ́ tú ọ̀rọ̀ dénú ẹ̀ ọ̀ǹgẹ̀ ìlàtà ìrìnà ni ó gbélé e. ọ̀pọ̀ bá ń gbígbẹ́ pé fẹ́ẹ́ fi ọmọ òsì ẹlòmí ìjókòó sì tàhíyá lọ́dọ̀ àwọn rọ̀yìríyà tẹ́ ń gbọ́ mi ẹni tó wá ọmọ sára sí òkè tàhíyà tó mọ́ ẹlẹ́sẹ̀ kí ni o kò jẹ́ mọ́ ẹlẹ́sẹ̀ ìsísì tó jẹ́ lẹ́sẹ̀ àwọn ọmọ àná mẹ́rin wa ànábì àárí sọ̀rọ̀ sọ̀rọ̀ ìgbà dáfàlà àhàdé kùmù lè má sì dídá fàlà ayẹ́dílé hàtà yàrá wọ́n sọ̀rọ̀ wọ́n tún múlò níbi àwọn ẹ̀rí yìí náà àgbẹ̀ sọ́ọ̀ bá ti kí ẹlẹ́sẹ̀ lọ ìrí yàn ní àwọn tó jẹ́ sí pé gbangba ẹ̀rí náà lọ́ba wọn wọn ò ní wá ìdí ẹ̀ dénúdénú dáadáa fáwọn àfáàmì tí wọ́n wájú àwọn yẹn àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n sọ láàrin yìí tí tí gbogbo ọ̀rọ̀ wọn láwọn ọwọ́ dànù àwọn ọ̀rọ̀ wọn ní agbára àárín tí wọ́n ti sọ̀rọ̀ tó lágbára púpọ̀ sábà wùdà nínú àwọn agbára tó wà ń bẹ̀ òun náà ní pé kò sẹ́rì kankan ní alukur'an àbí nínú sunna anabi sallallahu alaihi wasallam tó sọ fún ayé gbẹ́ ń tọ́ba fi múlẹ̀ tákùkù rẹ̀ fi lọ máa lọ́wọ́ fún yọ̀ ọ̀tọ̀ báyìí kò sẹ́rì tó fi múlẹ̀ tákùkù rẹ̀ fi lọ máa lọ́wọ́ kò sẹ́rì tó sọ bá nǹkan ara àwọn ìdí ọ̀rọ̀ ìlà bẹ́ẹ̀ náà nínú sallallahu alaihi wasallam ìyẹn lọ́kàn tó jẹ́ pé àwọn àbá àtọ́ lọ pẹ̀lú àwọn àgbọ̀ ìríyà yìí pọ̀ wọ́n wà náà àwọn Hasan Basri tó jẹ́ kan àwọn tàbí ẹ̀yìn kódà Ibn Taymiyyah ọ̀rọ̀ táwọn náà sọ ibùdó báàgì ìdáhùn náà sọ ní ibùdó tẹ̀lé ìdáhùn náà sọ ní ìwà àwọn afárá ìjà lọ́nà. ṣùgbọ́n kí ló wá fa ọ̀rọ̀ yìí gàgà ni pé àwọn ogunlọ́gbọ̀ àwọn afárá ní ìwà àgbà ibi ní wàhálà màlìkí àwọn màmálẹ́kì màmá àbúhà ní ìfẹ́ màmá gbogbo àwọn afárá yòókù wọn nínú yóò sọ sùmẹ̀lẹ́sẹ̀ yóò sọ sùmọ́kínì ẹlẹ́sẹ̀ eléyìí náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afárá àgbà báàkì iná lẹ́ni tòmínà sí fàkì torí wípé ìjọba àti sọ́dún sábà ní wípé ẹ̀rí tọ́lọ́run ti pálí àṣẹ pé kó kírun ó sì tọ́ sí ìlú àbí tọ́lọ́run ti pálí àṣẹ pé ọ̀ gbọ́dọ̀ mọ́ka sùn bá ọ sẹ́kù lórí rẹ̀ ẹ̀rí náà ló fi ti ọ̀rọ̀ yàn fún pé kó ṣe kí ni kó sùn. yìí pé wọ́n á sì máa wẹ́rí mi lọ́tọ̀ pé ọgbọ́dọ̀ tó rẹ́rí mi lọ́tọ̀ pé ẹ̀tọ́ ọba fi hàn ṣé wọ́n á ó sì rán ọkọ màmá fi rán lẹ́kọ̀ọ́ káàkó rẹ̀ jùlọ wọn lé ẹ̀kọ́ yìí ẹ̀dó ti wá lára kọ̀kọ́ ọ̀kọ̀kọ́ àná tó sọ ìwọ̀n fún kúkú lọ́rùn ẹ̀ gbèsè sí ọbẹ̀ lọ́rùn ẹ̀ bákan náà nínú pípa kókìrun yẹn ibẹ̀ náà ni ìrọ̀rùn Islam wà torí pé ọlọ́run fún ara rẹ̀ àánú ẹ̀kọ́ ju ìyá rẹ̀ a máa dáhùn yàrá ọ̀fẹ́ máa dáhùn tá a ọ̀ràn mákẹ́mù ṣàfihàn àmọ́ ọ̀ràn yẹn kò kí irun wọn ó jẹ́ gbèsè fún ó tún dìlé irun rẹ káàkó rẹ̀ jù ẹ sì jẹ́ ọ̀sán wọ́n kà fún gbèsè wípé kò kí lákòókò rẹ̀ nìkan ni ó kù ní ọ̀ràn rẹ̀ kárí gbèsè ìyẹn lọ́wọ́ tó jẹ́ pípé gbogbo àwọn àfáà ní ìtàn pọ̀ làwọn bàbá wa tá a dárúkọ wọn yẹn lọ tó gbogbo wọn lọ bíi pé yọ ọ̀sán èyí táwa náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àbí yọ ọ̀sán ṣùgbọ́n ó sì pa òfin ọlọ́run ọba mọ́ na hmm? eré ń báyìí tọ́pìkì ní ìtọ́wà nígbà yìí ó so mọ́ àwọn ẹni tí ń bẹ lẹ́yìn ẹ̀ náà òun náà ni àwọn àkókò tó jẹ́ sí pé wọ́n ní ká má máa kírun nínú ẹ̀ lẹ́tì inú hi àánì sọ láti fi hà àwọn àkókò tí wọ́n ní ká má máa kírun ní inú ẹ̀ àwọn àkókò kan wà pé sí pé ọ̀gbọ́dọ̀ kírun náà bẹ́ẹ̀ náà ló jẹ́ sí pé àwọn àkókò tá a fún un náà àtúntò yín láwọn àkókò kan tó jẹ́ sí pé ẹ gbọ́dọ̀ dáwò ẹ gbọ́dọ̀ fún un ẹ̀kọ́ wà níbi ilé ìwé púpọ̀ kò kí ni sábà àbíjá bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ fún un láwọn àkókò kan tó bá dẹ̀kọ̀ tó ń bọ̀ bí ní láì tààlà àwọn àtẹ̀síwájú ń bẹ̀ bí ní láì tààlà sọ́lá ọ̀sálà bíi nà Muhammadin wàhálà aláìlè wọ́n sábẹ̀ ẹ̀gbọ̀nyìn náà. جزاكم الله خيرا حتى الله سبحانه وتعالى كما ونذكر واشياء واشياء الكريمه àti ìmọ̀nà ẹgbẹ́ ìfowópamọ́ ọ̀pọ̀lọpọ̀ àkọ́kọ́ àkọ́kọ́ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba lórí àtẹ́yìn ní bọ́lá ọmọba sọ̀rọ̀ lọ́sẹ̀rẹ̀ ìdára. Inṣàlá ní báyìí a lọ bọ́ ìbéèrè. So inṣàlá àtàbá kọ́ ní bẹ́ẹ̀ tó túmọ̀ ní bí akọ́ni tí àtà kọ́ súnmọ́ àtàwá ní bíi ìlú àtà ìbéèrè alákọ̀ọ́kọ́ tí òṣìṣẹ́ bèèrè ó ní pé ẹgbẹ́ ti sọ fún wa pé ẹni tí ó bá gbàgbé àti tí ó sùn náà ní ìpínlẹ̀ ìdíwọ́ àti ẹ̀jẹ̀ pé ẹni tẹ́lẹ̀ accident so adirẹ́sì yẹn ó jẹ́ kó ó pọ̀ sí brain ẹ̀jẹ̀ so àkọlẹ́ láàrin ìjà ní ìlú ẹni òtí ìbòjì ẹgbẹ́ wọn sì ń tọ́jú ó kẹlẹ́ o lẹ́sì ní ní ọpọlọ jẹ so lẹ́gbà tó wá jẹ́ láàrin bí ọ̀sẹ̀ méjì lẹ́yìn yẹn náà ọ̀rọ̀ tó ń sọ táyì mẹ́ta àwọn èèyàn gẹ́gẹ́ tó kàn sọ̀rọ̀ tó jọra o ti tóbi ọ̀sẹ̀ mẹ́ta báyìí tó ti kí èrò so lẹ́yìn ìgbà tó náà wá jẹ́ kámẹ́ta wọn ya sáà lọ́pọ̀lọ́ ẹ̀ fi sì ní kó padà wá ó ti so wọ́n sọ fẹ́ láti bọ̀ sí ilé ìta ìfowó àtà tó o bá ṣe bí òun máa jẹ ẹsẹ̀ ẹsẹ̀ náà yẹn ti fi inú rẹ̀ sí ìwé yìí tó wá ń tàlà ìwé àwọn ojú o pé ó ti pọ̀ jù sàfáà yẹn wọn ti fi ẹgbẹ́ ló gbọ́dọ̀ tó pé ọlọ́run fún mi òun ìpín náà àti àwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣàlàyé tó wá fẹ́ kẹ́ ẹ bá sọ̀rọ̀ lókè tàbí sáfù ní wọn. bisimilahi alhamdulilayi wa salatu wa salam wa rasulillahi wa baad gẹ́gẹ́ bí ìbéèrè tí wọ́n béèrè wípé ẹni tí ó ṣàfẹ́kù làákàyè jẹ́ fún àkókò díẹ̀ jẹ́ irú ẹni yọ san ìwọ̀n padà a sọ fún ara ẹ̀sán wípé irú ẹni bẹ́ẹ̀ kò ní san ìwọ̀n padà tàbí sọ pé ẹni tí ẹni tó dákú mímú lọ bá òyèrè ẹni tí orí ẹ torí ẹ yìí lọ́kàn sọ pé láti sọ pé irú ẹni bẹ́ẹ̀ kò ní san ìwọ̀n tó bá bọ́ ọmọ láti sọ pé ìwọ̀n tó lọ ọmọ bá ẹni tó sùn yọ san gbèsè ìwọ̀n tó gbogbo ẹnikẹ́ni tí tí nǹkan kan tí nǹkan ويرد على قلمه أنثى الصبي حتى يحتلم والمجنون حتى يفيق والنائم حتى يحتلم kàní sọ fáwọn èèyàn mẹ́ta wọn ò ní rẹ́kọ̀dì kankan fáìlì wọn ti kú nílẹ̀ kódà gbígi tí wọ́n máa kàn kánú fáìlì wọn gan ó ti padà síbi títí tó ti wá ẹni àkọ́kọ́ ọmọ kékeré tí ó fi bàlágà ẹlẹ́ẹ̀kejì ẹni tó rí èyí tí ó fi gbádùn ó bá yí ní wákàtí márùn péré táwọn àbò orí lójú tó bá jí padà ní pílẹ̀ rẹ̀ ní pílẹ̀ àti ẹ̀sìn kọ́kàn mọ́. ló fi jẹ́ sí pé ẹni tí ó fi ọgbọ̀n ọdún ṣe làákàyè tó wá lọ fọ́tí ìyá lẹ́yìn ìgbà náà torí ẹ̀ wá yìí lẹ́yìn sẹ́wọ́n fi àtìlẹ́wá tó kù láyé gbogbo ìdáàbò tó lọ́wọ́ ọ̀ṣẹ̀ fún táàtì ìyá ìṣẹ̀lẹ̀ nìkan náà ni ọba dé àlá rẹ̀ gbogbo tó wà lẹ́yìn táàtì ìyá ìbá ń pa àyẹn ẹgbẹ̀rún kò sí wàhálà àwọn Yorùbá náà sì gbàgbé ẹni wèrè kápá bọ́dà àpagbé níwájú ọlọ́run ọba bọ́dà níwájú ọlọ́run ọba àpagbé níwájú ọlọ́run yóò lè bá ti yọ sí ọ káàkiri sàbọ gbogbo ẹnikẹ́ni tí nǹkan bá ti ṣe làákà yóò jẹ́ sí pé nínú àwọn nǹkan márùn tí ìsìlámù pàtàkì pọ̀ jù jẹ́ sí pé kò sí kò sí mọ́ni lóko rẹ̀ a sì gbọ́dọ̀ mọ́ni tó náà ní àpò làákà yìí ó jẹ́ sí pé gbogbo nǹkan tó lè kó bá làákà yìí tẹ̀lé àpò ní haram ọtí mímu haram igbó mímu haram ìgbà mímu haram ni kí ló gbẹ̀jẹ̀ ń faraga ní cocaine gbogbo haram kí ló fà kí é sí kíní gangan torí iṣẹ́ tí ń ṣe lára làákà yìí ìlàkà yìí ní fáwọn púpọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ àti ọlọ́run ọba ọ̀pẹ nìkan kan láti ẹnu ìsìláàmù láti ẹ̀kọ́ sí nǹkan kan tí làákà yìí bẹ̀rẹ̀ tí làákà yìí wá ti sí ń bẹ̀ ẹ̀rọ ọmọ kékeré nìkan wọn ọ̀pọ̀ alájọ ọmọ ìṣẹ̀lẹ̀ ayẹyẹdẹ ẹ̀kọ́ tá kí ló fà torí pé òun àti kíni òun àti wèrè wọ́n tún máa rọ̀ ọmọ kékeré àti wèrè wọ́n ti kíni wọ́n ti mọ̀ torí pé tí wèrè fi ń jẹ́ wèrè ni pé kò sọpọ̀ lọ́mọ ẹ̀rọ ó sì ń bẹ lára ọmọ kékeré náà ọmọ kékeré tẹ bá bọ́ sòkòtò àtẹ̀wò lọ́wọ́ ẹ̀ nítorí ọ̀pọ̀ tayọ́ mọ̀ rẹ̀ lọ́sẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ pé ah no ṣé o àárín ah, kò lè mojú sí kankan torí pé kò sí sílá àká ìjọ fún nǹkan yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pípé ẹni Islam ti dáhùn pé àwọn tẹ́lá ti fá tó wá báwọn ọmọ ọgbọ́n ẹlẹ́ẹ̀kan pé ọ̀hún ibi tí wọn bá wà èèyàn lẹ́sẹ̀ kò sì ní kíní kò ní láàkáyè wọn á tún á ní bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin òun kì í náà tún kí lóṣù tó ti pọ̀ ju nítorí wà nílẹ̀ gan tọ́jú ọ̀ràn yàn gan tó jẹ́ uh, fresh one gan òun tó òun kọ̀ kan kí ọ̀tá ní fọ́nmọ́ sẹ́gbẹ̀ gàdẹ̀ yẹn wọ́n gbọ́ lòun tún sí. náà ọlọ́run tẹ̀lé àná. ṣé ìṣòro ẹgbẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ tẹ dáwọ́lẹ́sọ̀ tẹ dáwọ́lẹ́sọ̀ òun náà ní pé ẹni tí ó sùn tí ó sì lẹ́yìn tó lè ti tí ọ̀rọ̀ yẹn ló fẹ́ ní láti di àbí kó sílẹ̀ nígbà yìí kó sílẹ̀ kó sùn ìgbà tó bá ní kó kírun àbí kí ẹni tí ó sùn kó jí ẹni tí ó sùn lọ ìpè wọlé lọ láti ìjọba. náà bẹ́ẹ̀ lọ dáa ni wọ́n fi dáhùn bẹ́ẹ̀ àyájọ́ àwọn ìfọ̀rọ̀ tuntun ní màníàmà ẹni bá sùn gbólóhùn yẹn gbólóhùn gbogbogbò ọmọ àwọn sùn ní ṣùgbọ́n fọwọ́ lọ sọ nígbà tán kòkòrò ń wọlé mi lórí abáyé èyí bí àwọn kòkòrò ń wá tó mọ̀fẹ́ tún báyìí náà fi wọn. tó bá máa mọ̀ sùn ọbọ̀lẹ̀ tí bá àbúrò tán máa mọ̀ sùn yẹn ìhun òkè wọlé ọwọ́ àsùn tán ìhun wá wọlé ilé ọwọ́ ọbẹ̀ wà ní sàdíta kejì ẹlẹ́kùn tí wọ́n bá bọ́ mọ́ lọ́wọ́. ṣùgbọ́n ó ṣe èsì yálà o ẹni tó ṣe èsì irun tí wọlé oṣù wọlé yàní pé èèyàn ti sùn wọn pé ó rí pé pé ìrun fẹ́ẹ̀ tó báyìí ní ìtàjú òkèlè wọn ìrun bá dé kò sí ní ìní ọkàn ìyá wáyé ìwé ni bẹ́ẹ̀ kò sí wàhálà ìdẹ́lẹ́sẹ̀ tó ìbéèrè kan wá wà mẹ́rin pé sẹ́ńtọ́ fẹ́ sùn sọ́dà kókó ṣèkì àlámù tàbí kó bẹ́yàn pé ìtàkùkù wọn bá tó ẹ jí mi sọ́dà bẹ́ẹ̀ ìpìlẹ̀ ni ìpìlẹ̀ ni ọgbọ́dọ̀ sọ fáwọn èèyàn tó ń jí òun tí wọn náà bá ti wà ń bẹ̀ tọ́ bá mọ̀ bá kókó òun tó tọ́ ọba rí tọ́ ọba jí òun náà òun ọ̀lẹ́sẹ̀ ń tẹ́ o wọ́n lò ní gba ẹ̀sẹ̀ ń tẹ̀ ọ̀lẹ́sẹ̀ wọn náà ọ̀lẹ́sẹ̀ o òun ní gbẹ̀sẹ̀ torí pé tẹ ládà ọgbọ́n àgbọ̀rọ̀ tó yí pé ilé ẹni náà fi ẹlẹ́sẹ̀ ní ọkùnrin lójú ni kì í ṣe ẹlẹ́sẹ̀ ń tẹ̀ kó jí ọkùnrin sọ̀rọ̀ yàn fún dáwà kápẹ́yìn ìbàjẹ́ ọmọdé ọmọ yàn fún ìdíyàn bá jóbi yóò bí ọkọ síyàwó bí bí olùkọ́ tí a máa kẹ́kọ̀ọ́ fún yẹn nípa abẹ́rẹ́ lọ gbàyẹn lóṣù máa jẹ́sẹ̀ fún ọ. ṣùgbọ́n akàjọ pàdé ní oṣù nígbà yóò ti sùn lọ èrò sì ti tó tí n bá jí ọmọ ìjẹ lẹ́sẹ̀ ṣùgbọ́n kí ẹnì kan gbá ládàá àìsàn má jẹun náà ìwọ náà lẹ́sẹ̀ mà torí pé ó ti sùn lọ ó sì ń bẹ̀ mọ́ tí wọ́n bá jí ọtọ́ ọ̀bà jáwọn mo sọ ma bá kó ọmọ tó tó o sì gbọ́ yé mi látàrí báwo kó ọmọ tó ń sòyéré àwọn àwọn ọ̀dọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà náà máa wà sí ibi tí òun lè jẹ́ níta agbọ́dọ̀ fìyàn lẹ́nu tí kò wọ́n sọ̀rọ̀ ìṣẹ́jálẹ̀ ń tọ́ba sùn kòrónù sùn lẹ́lẹ́tẹ̀ ọkà dè náà ní bá ń sun nínú tó dáa jù ní títà sílẹ̀ torí pé ohun tí ń sùn lọ́wọ́ ohun kìnnì òun àlàáfíà ni. àwa ní sọ fáyé pé ayé máa fìyàn lẹ́tẹ̀ bá ń sùn wọ́n ní ọ́n ní fífún ìdíbẹ̀ pé tá a bá dá wọn lójú yóò dá nǹkan méjì ní kíni sínú ọpọlọ rẹ tàbí orí lè máa fọ ẹfi sílẹ̀ ìpìlẹ̀ ní pé àwọn ènìyàn àbọ̀nì sàáwọn àdúrò ọ̀nà wọn tó wọ́n sàáwọn àrẹ ìdírí ọ̀sàbùà káwọn ara wa lọ́wọ́ ká kọ̀pẹ́tì láàrin ara wa ká máa kọ̀pẹ́tì láàrin ara wa ká máa ara wa lọ́wọ́ ká jẹ́ tó rí tó bá sùn rí sẹ́ẹ̀tì ọ̀rọ̀ ní àwọn jíjí èèyàn tó kọ́ wá kírun láti tó bá dé tó sùn lọ káàkiri tó kọ́ wá kírun iṣẹ́ ládàá ẹni tí ọ̀rọ̀ wá rẹ̀ ní bí ìdẹ́lẹ́sẹ̀ tí wàá rẹ̀ ní wọn fi lọ́mọ lọ́wọ́. ìbéèrè mi ni pé bóyá obìnrin tí ó fẹ́ ṣáà tó wá ní àbúrò náà irú àbúrò ọkọ ni èjì wo ló kò lè dé kó tó di pé yóò jẹ́ mọ̀ àrọ́mọ̀ fún ẹgbẹ́ ìtọ́jú bẹ̀rẹ̀ yẹn. gbàgbọ́ pẹ́sàn àfáì wọ́n ní mahram ẹni tí máa jẹ́ ní ọ̀wọ̀ àbẹ́ni ìwọ̀ ẹni tó kò lẹ́ni ìwọ̀ ẹni tó lẹ́ni ọ̀wọ̀ uh, uh, mahram ẹni tí inú sẹ̀ríà ìsìláàmù kọjá kó fẹ́ẹ́ mọ́ tíwájú láì jẹ́ títí bóyá ọkọ ẹ̀ wá pẹ̀lú àbí bàbá rẹ̀ àbí kan náà mọ̀sárí mọ̀ wọn wá pẹ̀lú ní òpin islam láti mọ̀ tẹ́lẹ̀ táwa ń lò ẹlòmíràn fi hàn wàhálà wà lè léwu ọmọ àwọn obìnrin bẹ́ẹ̀ lọ jù kan àwọn ó tún wá bí bí ayé ó tún tẹ̀lé ah nígbà tí ìsọmọ kékeré àwọn wà tẹ̀lé lẹ́yìn lọ bẹ̀ ẹwu mọ́tò táwọn ọ̀dà àwọn lọ àwọn tún wá mú wálé padà àwọn náà lọ́tọ̀ lórí àwọn ìlànà nílé ìwé ìwọ ló rẹ lọ ọwọ́ àti ilé ọjà tán ìwà máa bọ̀ àti ilé ìjọ tó bá tún bọ̀ nígbà tó wálé ó tún lọ sí kíni ó tún lọ ń lọ mú ó lè má máa wọ̀ pé wàhálà wà lélẹ̀ wàhálà ìdíbí ìnáwó tọ̀ náà àdùbáríkà wà ń bọ̀ ó lè má wọ̀ pé wúrì pa wọ́n fẹ́ sábìsì ọ̀sìn àìsílámù ọ̀rọ̀ náà àbáyọ bákan náà òun náà ni ọ̀wọ́ obìnrin òun náà ni kíni ọ̀wọ́ àbá kílọ̀ nìdílẹ̀ ọbẹ̀ lọ sọ́dọ̀ bàbá tó dé inú kò ní tún nìkan bá dá wá sọ́dọ̀ yín àti tó bá mú bí bàbá rẹ̀ yín èwo lẹ́hàn rẹ̀ jù wà bó ṣe rí mi ìsìláàmù tó ṣe lè wá wọn ní kóbìnrin ó lọ́wọ́ gbogbo obìnrin tó bá ti ń dá lọ sí ọkùnrin pẹ̀lú ẹ̀ gbogbo ọkùnrin ọmọ wò wọ́n mú ìyàwó ẹ̀ lọ́wọ́ ní nǹkan ọmọ lọ́ńtì ó ní wọn bá báwọn yẹn ó ti wò mọ́ ó ti wò mọ́ àbí wọ́n gbà <laughs> á tòmátò nìkan bá ń dá lọ títí àgùnmọ̀ bóyá bóyá bóyá pàmì ọ̀tá bóyá yóò múra rẹ gbogbo obìnrin tí ò ní kúkú pàápàá àwọn tó máa takò dáadáa lọ́rọ̀ ń fọ́n ní ìpìlẹ̀ ìpìlẹ̀ ní wọn wọn suspect rẹ ní wọn suspect rẹ wọn hàn ẹ àfa máa ń béèrè pé tọkọ bàrà yìí tí bàbá bàrà yìí wíwọ àbúrò rẹ wo ìdàgbà tó yé jù lórí ìjẹbi máa hàn mọ orí ìrìn àjò nìkan ni o náà ni wọn ti ń sọ̀rọ̀ kì í ṣe inú ìgboro lábẹ́ lọ ibìkan ní ìgboro ìní ìdí kálíwà nìkan ni ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ìgboro kálíwà ni pé fóun nìkan dá wà pẹ̀lú ọkùnrin títí tí bí lift dá máa ń gbẹ̀yìn níbi ẹ̀ sáré tọ̀ nǹkan káyà máa ń gbẹ̀yìn bí ní bẹ́ẹ̀ náà nínú ká bàbá gbogbo ọmọ tó ní ìpínlẹ̀ pé ẹ̀yìn lọ́nlọ́n lẹ́jọ́ kù sí wa tó bẹ̀rẹ̀ kan àwọn ẹ̀rìn òṣìṣẹ́ náà bàbá iwájú làwọn yàtọ̀ wà kálíwà mẹ́mẹ́ nǹkan lè máa tẹ̀lé wọ́n lè máa send message àwọn aláàánú lórí fóònù bá nàlẹ́ jà wọ́n sì máa parí ọ̀tá ṣùgbọ́n ọmọ àwọn ló lè ṣe mahram fún obìnrin kò sí májẹ̀mú nínú sẹ̀ríà ìsìlámù pé ọmọ tó bá bàlágà ni kò sí májẹ̀mú kò sí májẹ̀mú gbogbo ọmọ tó bá bàlágà ni ṣùgbọ́n tá a bá wo kí ni àfojúsùn sẹ̀ríà tí wọ́n fi ní lórí ìta àbúkẹ́ obìnrin lórí ìjọba ní ká tẹ̀lé ẹlẹ́yìn rẹ̀ tóbi tá a bá bọ́gbẹ̀rẹ̀ tíráfù ìtumọ̀ ẹ̀ ní gbé ẹ̀yìn lẹ́yìn máa ká àbọ̀ bàjẹ́ bàjẹ́ ìtumọ̀ ẹ̀ sẹ́yìn gbọ́n máa wà wá. àwọn bàbá yìí sọ pé ìsìláàmù là ń sọ yẹn o èyí pé obìnrin ọjọ́ bàjẹ́ lọ́wọ́ lórí ìrìn àjò ah, ah. wọ́n ti máa kó obìnrin wíìkì fún ẹ̀ láì tíráfù náà ìrìn àjò gáàsì ní wàhálà ní fún ẹ̀ tẹ́lẹ̀ ọba òun àmọ́ ìyẹn bọ̀ nìkan ìpìlẹ̀ ìmọ̀ àṣà wa ń bí ó ti bá tiwa jẹ́ púpọ̀ bí wọn bá dánwó ẹ̀wò ní ìsìn láì ní láì ní bẹ́ẹ̀ bá ẹgbẹ́ àti mélòó kan wọ́n ti máa sọ̀pẹ́ẹ̀tì ẹ̀gbẹ́ áà ah, ọlọ́mọ sàánú ní ìṣe ń bọ́. wọ́n lọ bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ gan pé wọ ẹja fún kí ọmọ rẹ̀ ti ń jágbó lọ́wọ́ bí ìtọ́ra wọn ti wọ́n ti múlà káyọ̀ ìsìláàmù nìyẹn. tàbá fojú wò pé kí ni jẹ́ wa kí wọ́n máa haram wà kò wa lórí ìrìn àjò kí lọ́wọ́ àfọ kó lè bá le fún ẹni tó máa ọdún méje tó wá lè sáà wo àwà wo ẹni tí ó tó sáà yálà o àbí ó bàlágà o bí yẹn bá bàlágà ti nínú àwọn àbúrò ìyàwó àbẹ́rẹ́ ẹ̀gbọ́n ìyàwó tí wọ́n ní kó ti máa ràn pẹ̀lú ẹ̀ gbà wàhálà kan tó kó bá obìnrin yẹn padà ìbá ní káàdì bí ìfẹ́ tó àwọn mọ̀kọ́sí tó ṣẹlẹ̀ yíyà yẹn tí yàn bá wù dáadáa rẹ̀ pé ọmọ kékeré ò ti ṣe mahram ṣùgbọ́n kò sófin kankan lọ́dọ̀ máa bí ilé ìjì ẹ̀ àyíbá yẹn àwọn àdìsí sọ̀rọ̀ wá arábìnrin láàkì sáà ti rìn mọ́rọ̀ àti masírọ̀tà láyé wà láyé lá ìlà máa ha mahram mahram ní ìsìn definition rẹ̀ òun náà lẹni tí ò lẹ́tọ̀ àti fẹ́ ṣé ọmọ ọdún méje tí jẹ́ mahram kan tálá ti lè pe gbólò mahram lórí ẹ̀sìn mahram ló ń ná ó ti wọnú sínú hadith yẹn nínú gbangba rẹ̀ ṣùgbọ́n tá a bá wo pé kí ni àfojúsùn sẹ̀ríà tí a fi rẹkọmẹ́ndì mahram tó bẹ̀rẹ̀ àfojúsùn ẹni tó lè bá a sáà fún obìnrin yẹn tọmọ ọdún méje lè sáà fún obìnrin lórí ẹ̀sìn ìdí ẹ̀dá àbúrò àwọn ọkùnrin tó lè sáàfù obìnrin lórí ìrìn tó jẹ́ mahram òun náà ni a máa pè ní mahram tá a bá wá rí bá wà á rí rárá tó yẹ báyìí àwọn ẹni ń pè ní dáàbò ìhìlà àbí híyà ní àwọn kútùbù súnà ní àwọn àfọwọ́n ní àhàdìs wọn máa ṣe dáàbò ìhìlà náà pé báàbù dábẹ́ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ o àwọn ọ̀rọ̀ dábẹ́ sọ̀rọ̀ ń bí àwọn bá àti máa ń dìtì ṣẹ̀ríà ṣẹ̀ríà náà létè ṣẹ̀ríà náà ní kí ni ó létè ètè rẹ̀ ní pé kì í ṣètè ìjàmbá ètè àjọ náà lọ náà ní síyàlẹ̀ tó bí ọ̀rọ̀ wa bọ́nà kankan àfi ọmọ tí yọ ọmọ ọdún mẹ́sàn-án méje ọ̀kan kan náà lọ́wọ́ nílẹ̀ kò dẹ̀ sí ẹ obìnrin tí fẹ́ lọ bí kan kò sí gbọ́dọ̀ má lọ àbí bí traveling kò jẹ́ sí pé ọfẹ́ lọ tọ́jú ara rẹ̀ tàbí nǹkan tọ́jú ọ̀ràn yẹn tí ò gbọ́dọ̀ má lọ sí. irú ẹni báwọn a sí ilà ilé òun ká sílẹ̀ tó kó sí kẹ́ni ọ̀sán ju kó nìkọ́ ọ̀dà lọ ṣùgbọ́n ìpìlẹ̀ níbẹ̀ tó lè sáà fún obìnrin lọ́wọ́ lọ́dẹ̀ mọ́kànlá ọlọ́ọ̀dà láti. ìbéèrè jáde ti ìparí ìbéèrè kọ́lá tó béèrè pé kí ni òfin Islam sọ nípa kí a máa ṣe àtúntàkì lórí. àtikáàbà bíi rúpíà mo pe ṣe kí ni òfin Islam sọ nípa pé ká máa ṣe rúpíà sínú kí ni. torí pé àti àwùjọ àwọn ènìyàn gbogbo oríkìlò ní ẹ̀ẹ́dẹ́gbó mú ẹ̀ báyìí ẹ̀yà àwọn ọ̀sẹ̀ ti láìláì lámẹ́wàá sínú omi ẹ̀mú ìpìlẹ̀ ní wípé a kì í ṣe ẹ̀dókíyà sínú omi nínú ìṣẹ̀lẹ̀ ànábì òṣèré sọ̀rọ̀ wà. ìyá ẹgbẹ́ mi wá ẹgbẹ́ epo wá ẹgbẹ́ para wá ẹgbọ́sẹ̀ wá ẹ̀jẹ̀ kéèké ànábì àwọn bí wọ́n máa ti. ṣùgbọ́n ara wọn ní àwọn sálàpù ọ̀kan tí wọ́n rẹ̀kọ́mẹ́ndì tí kò sí láì dùn bí sínú kí ni sínú òun. ìfò ìdáwọn báàbù sálàpù tí wọ́n máa ń ṣe nígbà kan tí wọ́n máa tún kọ́ sínú pépà tí wọ́n kọ́ ayà kọ́ra sínú pépà tí wọ́n fi lókè àwọn ọmọ kékeré. jùmúrù àwọn àfa àtàwọn àwọn tako ìgbékọ̀ wọlé tí èèyàn máa ayà kọ́ra sínú pépà kọ́ wá wo kọ́ ọmọ kékeré ayé akọrin ni o kò dá sí o kò sí àwọn kò sí mímu kankan ńlá ńlá ńbẹ o bó ti wá gẹ́lẹ́ ni o kọ́ hàn kó fi kọ́ lọ́rùn pé torí pé àwọn ojú ojúkújú ọmọ bàtí wà bí máa ń ti wọ̀nàwọ̀nà lóru kò kọ́ lọ́rùn èyí ń gángan gángan gángan ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ àbàtà kò fi kọ́ wọlé àbọ̀lọ̀sọ̀ wọ́n ti dáńsọ̀ ní pé

lórí wa ibi táwọn afá àti sàlàyé yẹn ni èyí tá a fi ń sin lọ́hùn tá a fi ń súnmọ́ lọ́hùn ẹnìkan ògbọ́dọ̀ sí ìtànàbí òsì làwájọ táwọn tàbí ní òsì bá wọn. ṣùgbọ́n ojú ọ̀nà tá a fi ń tọ́jú nǹkan àti ń wo nǹkan sàn wọ́n lójú ọ̀nà abẹ ó sílẹ̀ báàbù wa ọ̀sà lórí wa nífẹ̀ẹ́ tí ojú ọ̀nà yẹn fẹ́jú pé abẹ́ tọ́jú àìsàn àfikún lókè àìmọ́ abẹ́ lókè à nǹkan àdúrà tá a ṣe ìtọ́jú àìsàn ìbáyọ̀ bàbá ìtọ́jú àìsàn ni wọ́n ló ní ìtọ́nà rẹ̀ fẹ̀ wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ ní pé Áfíríkà láfojú ní ìsìn dára rẹ̀ yà táwa rí pé kápò ìrún ti létí káwù sókè dáadáa òun náà ni ó wò tán bàbá ṣe ẹnì kan bá ah ṣe á lọ bá àná ókè kí lọ́wọ́ àpàtó ṣe ajẹ́ fún mi pé wọ́n fi ń ṣe ọwọ́ àtọ́kàn pé ní tí mo fi ṣe léyìí torí pé ojú ọ̀nà ìtọ́jú àìsàn àfihàn mẹ́ mo ti lò ó ó lè ṣe kéde ó sì ṣiṣẹ́ nígbà wọn àpá àti ìsílẹ̀ fún obìnrin pàmò yìí èèyàn lè ka àyà ọ̀tọ̀ àn pàápàá jùlọ fẹ́ni jẹ́ ọ̀mọ̀ ká a lè kà sínú ṣáájú kì wá sí pé wọ́n tọ́ ọmọ ká lọ́wọ́ àmọ́ àkàtí kí nínú omi gbọ́ yìí náà dára ẹyẹ di bí ò yáwọn yẹn yẹn o ẹlòmíì wọn á gba nǹkan bá mú nínú omi gbọ́ ju nǹkan bá gbé lọ ibi tó fi ń fẹsẹ̀ ẹ bọ̀ gùn yẹn o ti ń fà bọ́lá o ti ń bọ́lá fún yìí tí ò ní ẹ̀ lórí ètò ní kí ni sọlẹ̀ ìdí wàhálà wọn ìtàbá fẹ́ ṣe irú nǹkan máa ní a àyà ọ̀sẹ̀ hàn ìṣèlú pé a sínú omi ká gẹ́gẹ́ bí àwọn sálàfù kan ti máa han Quran sínú pépà tí wọ́n máa fi kọ́ ọmọ kékeré ní ọrùn torí pé kò sí kíni ọmọọ́kà ọmọ kékeré màkà ní ọmọọ́kà ní ọmọ kékeré bí ọmọ kékeré tó kọ́ ní ìyẹn bá láyé bọ́mọ èyí ó máa fẹ́ jíjẹ́ kẹ̀kẹ́ lẹ́kọ̀ọ́ àyíká han ayatollah kò sí ẹ̀dí kọlọ́ gbogbo àyíká tó bá ti wà lára rẹ̀ èso àwábẹ̀ ṣùgbọ́n ó kú gbèsè tí wọ́n ya rẹ̀ jẹ àti bàbá rẹ̀ jẹ ṣe kùránì ẹ̀sìn máa tún fa ẹ̀sìn tí máa dẹ́sẹ̀ lára kùránì nígbà wọn bá fẹ́ wọtọ́ lẹ́kẹ̀ẹ́ ju ọbẹ̀ nígbà wọn bá fẹ́ ṣe kíní ọbẹ̀ tó kùránì tẹ́ fi ráàyè náà wọ́n máa ti ṣeré ọmọ gáàsì lè máa ti ráàyè ṣe àyà kùránì kí ń bá lọ́wọ́ rẹ̀ pé ó àyà kùránì ìjọ àwọn ní máa ọba kàṣírò mi àwọn tá àwọn kàṣírò mi fún àwọn tí ọba náà tí ọba tó lè nà wọn bàbá tó wá fún mi lẹbi kan àwọn ní àwọn tàbíyìn ní àwọn afáà náà wọn gba oríṣiríṣi ọ̀nà wa wọn gbà kan wá sọ ẹ̀dí tí máa ń ṣe lókèyà ẹni tí ọkọ àtìyàwó tí wọn bá gbọ́ra wọn yìí tàbí wọn gbọ́ra wọn yìí ṣùgbọ́n tí wọn fẹ́ bára wọn ṣàṣepọ̀ lórí bẹ́ẹ̀dì nínú kọ́rẹ́ ìyàwó láì sí ṣàṣepọ̀ tàbí kọ́rẹ́ ọkọ tàbí kí wọ́n ti fẹ́ pàdé ara wọn tó fi gángan tí wọ́n pàdé ara wọn kí nǹkan ọmọkùnrin ọkùnrin kọ́ fi kíni kọ́rọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ní síhìrò wọ́n á ní ìlànà tí wọ́n fi máa ń ṣe nùsùrà yẹn ìmọ̀ máa bí wọn kájọ rà nínú ọ̀lọ́ ọ̀tá nínú kìtàbù àdìbò nábàwí tí wọ́n jọ ìmọ̀ gáàdù màáì wọ́n ṣe nákìlẹ̀ àtàwọn afáàmì náà ṣe nákìlẹ̀ ìbúwò làti máa ṣe nùsùrà حل السحر عن المسحور wọn ló عن ni pé kí a mú يعني kúrò lára ẹni tí بطريقة ti kí ni tí wọ́n sàṣì ìtọ̀rí kọtí ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú ìlànà ìṣẹ̀lẹ̀ àwọn arínú ìlànà ìṣẹ̀lẹ̀ àti àwọn rẹkọmẹ́ǹtì náà ni fẹ́ni tó bá jẹ́ sí pé wọ́n bá nǹkan bá ṣẹlẹ̀ láàrin àwọn ọkọ àti àwọn tí wọn ò lè pàdé mọ́ ẹni wọn bá yọ àwọn báyìí bí ìgbẹ́ ni wọ́n àwọn báyìí àwọn bá ti dé ìṣẹ̀ máa ń sàmárì mi lára tí ọba ti dé ọmọ wò tí wọ́n bá ti dé báyìí nígbà tí mo rí ìbò wọn ti ṣe òun sàlàyé pé ewé sídébù méje gbọǹkan báyà so ìtumọ̀ bẹ́ẹ̀ mújáde náà pé a kéé àwọn àyà kan nínú àwọn àyà Al-Qur'an a tù sínú omi kó tó di pé oúnjẹ ń mú mẹ́ tó bá tán kó tó bá ti pé yóò ti kíni yá àtúwá wẹ̀ wọ́n fi wẹ̀ sẹ́wọ̀n pé àti ké sínú kíni sínú omi bẹ̀rẹ̀ lòun ló fi jẹ́ sí pé báàbù pé ojú ọ̀nà bá a ti ń tọ́jú aláìsàn ọkọ̀ ìjú ojú ọ̀nà bá a ti ń ṣe ìjọsìn lọ. àwọn onímọ̀ tí wàá lẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wípé ohun tó bá jẹ máa á tọ́jú àìsàn tọ́lá láti kọ̀ á nì pé bí kò bá jẹ́ sí pé nǹkan kan wà ní kílẹ̀ tó takò ní òfin ìsìláàmù kọ́lá sí. nígbà tí ní alékè sínú omi náà nìyẹn alékè sínú kílógù ẹ̀ náà nìyẹn sínú um, nǹkan tá a fẹ́ fi pa náà nìyẹn ẹni wọn fún wọn ní òwúrọ̀ pé kó o ṣọ́ra sí nígbà tó wú rẹ̀ mọ́sàlẹ́ ti lọ wà ní Dubai kọ́ wá kí nǹkan ìwọ lọ tutọ́ sí kó ra agbára àwọn wá báraka ń bẹ̀rẹ̀ àrùn Quran àbáríkà mẹ́mẹ́ àbáríkà àwùjọ mẹ́mẹ́ àbáríkà ìlọsíwájú wà mẹ́ àbáríkà gbogbo nǹkan wà mẹ́ tó jẹ́ nítorí tó ibi táwọn afá ń sọ pé àti èmi mọ́tọ́lọ́ ń bá sáà tó bá lè dìnnà sí gbogbo kìnìyàn náà lọ́dà Allahu ta'ala tó yé wa Allahu ta'ala náà ọ̀yà àjọ tó wọ́n náà láti parí tí èyàn bá gbé àwọn fẹ́ ọ́fì tó láti ìyàwó tó tó wá tó bá tó ní ọmọ ìpínlẹ̀ kan tí ó sì máa tó èrò nípa fẹ́ ìyá rẹ̀ ó fẹ́ ọmọ yẹn láti ìgbà ó ti fẹ́ ìyá rẹ̀ ti lóde lóde mọ̀ láti kékeré yẹn ṣé tó mọ̀ yẹn bá dàgbà tó bá tó ṣe nìka tí bàbá yẹn lè fi bí wà ní ìfún. pápá kejì ó ní pe ní ṣé ọmọ yẹn ìgbà ó lè bàbá yẹn ò lè jẹ́ wà nínú bàbá ọkọ ìyá rẹ̀ ọkọ ìyá rẹ̀ yẹn títí fi bàbá ṣe yẹn kò lè jẹ́ wà nínú yọ padà sọ́dọ̀ bàbá rẹ̀ náà tàbí bí bàbá rẹ̀ òfin Islam yìí da ẹbí pọ̀ mọ́ra wọn nípa pé ìdúró mẹ́rin pé kì í dá àpò kéde pé dídá bíbọ̀ kì í jẹ́ kì í ṣe òfin Islam wà láti da lórúkọ wọn lábọ̀ wọ́n fẹ́ kí wọ́n differentiate láàrin ẹbí kan àti ẹbí kejì ní òfin Islam bàbá ti di bàbá dà fún àti dẹ̀nà fún mi bàbá tó bí àyàn wà lọ́dọ̀ rẹ̀ yẹn ó ṣe é kú iṣẹ́ ọlọ́run sáré bẹ̀rẹ̀ ìmọ̀ tó bá di bọ́mọ́ bà lọ́kọ̀ kò ní lẹ́tọ́ kankan láyé ti kankan kò ní kékeré rẹ̀ kò ní ńlá rẹ̀ kò ní pípamọ́ kò ní hàn rẹ̀ lórí ọmọ náà ẹ̀ tó bá ti fẹ́ fẹ́ nígbà lè sáànù pé wọ́n kàn bàlágà wọ́n kàn fọ́ọ̀mù ẹ̀ lọ́sán pé ẹ̀yin lè tó tí wọ́n fẹ́ o wọ́n kàn nìkan sọ fún yín náà ni ọ̀tún ìwọ̀n bí ọ̀sẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ máa ti áfíríkù náà àyàfi ọ̀nà tó lè gbà sí áfíríkù bóyá ní tí bàbá ọmọ bá ní mo wà kálẹ̀ ní òfin Islam wà kálẹ̀ ni pé lọ sojú mọ́yàn ẹ̀dẹ́ lẹ́kùn àmọ́ jẹ́ wà lẹ́yìn òkè àbá wà kálẹ̀ yìí bàbá bímọ yóò wà ní ìfúkọ ní gbogbo ọmọ mẹ́rẹ̀wá ọkọ̀ òwe kálẹ̀ pé gbogbo ọmọ tẹ́lá bá ń sin nìkan bàbá yìí ni èmi ni kí n máa bá ọ ṣe wà lẹ́yìn rẹ̀ ó ti dòfin náà nìkan ìwádìí tèmi ni mo fún ẹ ìbí náà wàá máa sọ́njọ́ náà pé bàbá rẹ̀ ló ti kí ni lọ́yàn mi ò gbọ́dọ̀ wàá jó pé akọmọ ẹ̀fọ́ wàá lọ pé afẹ́kọmọ ẹ̀fọ́ ní ìbámu àṣẹ tí bàbá rẹ̀ pa mí náà ní sin Islam ìdí pé wàá gbé bàbá rẹ̀ mùtàn yányá wàá lọ pé mi náà mo tó di bàbá rẹ̀ ní òkè fẹ́ẹ̀ tó yí abá bàbá tó bàbá yẹn ò ní right kẹta lórí ọmọ ẹ̀ náà àwọn obìnrin ò lè jẹ́ wà lílù fún ara láéláé tòmọ́lẹ́ obìnrin lè tún ìfì ọkọ̀ tó bá jẹ́ kó ti jẹ́ adílé kan irú obìnrin tá à ń sọ̀rọ̀ yẹn nípa ọlọ́kọ mìíràn yìí ó lè mú ọkọ fún ara ṣùgbọ́n kò lè ṣe wàlíyù fún ara yàtọ̀ ṣùgbọ́n ó lè mú ọkọ fún ara ẹni tó wù mí nì tí wọ́n sì gbọ́dọ̀ fà sílẹ̀ ìyẹ́wà mọ́ ẹni tó ti wà nínú.